كلام الله وخير الأدي يد محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور مدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته aago méje náà ni ó yẹ kí a bẹ̀rẹ̀ but ẹ máa wà lọ síta ó tètè dé ní àná so apẹ́ dé ó wá fẹ́ mìíràn díẹ̀. Eh. so inshallah al-karim but àdúrà yín ó wa sọ eh. kí ọba adẹ́dà kó má yé bá wa gba àwọn àdúrà yín náà ah, kí ọjẹ́ ká bá níbi tó lérè kọ́ má dàlú a ṣe alkawani ní ọ̀sẹ̀ tó kọjá wípé a máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí àwọn èèyàn ti ní. ká tó kásẹ̀ ntí à ń sọ̀rọ̀ lé lórí lẹ̀ ká tó kásẹ̀ rẹ̀ lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ntí a máa ń kásẹ̀ rẹ̀ lẹ̀ bá a bá lọ bá a bá bọ̀ á padà sídìí ẹ̀ náà ni òun náà ni ọ̀rọ̀ nípa tọ́wọ́bà torí tí ọba adẹ́dà tí ó ròyìn bàbá gbàgbọ́ anabi wa ibrahim sallallahu ala nabiyina wa alayhi ó ní fa innahu awwab ó ní awwab ni kí ni àlàyé lórí ẹni tó jẹ́ awwab eh, alọ́dọ̀ wa lọ́n wa ní ẹni tí ń ṣe kélo kéjì ìbá ìpẹ̀dáyà that is ẹntì bó bá lọ bó bá bọ̀ yóò jura rẹ̀ ńlẹ̀ yóò sọra rẹ̀ kalẹ̀ fún ọba adẹ́dà láti pé kí ni ní ìjẹ́ nǹkan kan o ibi tí mo lè ipá mi lè ṣe mọ nìyí gbà mí lẹ́rú bẹ́ẹ̀ ibi tí mo bá sì ṣe ń bẹ̀ forí rẹ̀ jìn mí. ẹni tó dẹ̀ jẹ́ yí pé ó máa ń tẹ̀lé ipasẹ̀ rẹ̀ jù nínú ẹ̀dá òun náà ńlá sallallahu alaihi wa alihi wa sallam kò sí iṣẹ́ rẹ̀ kan tó ṣe tí è ṣe wípé n tí ó fi gbẹ̀yìn rẹ̀ ó ní istighfar àti àwẹ̀ tá a bá gbà tán kí làá máa fi parí ẹ̀ ti nǹkan síta fún kínni fún àwọn aláìní kí ló yí sẹ́lá sọ́lá àlọ́ sọ́lá sọ ó ní káwọn náà tún káwọn náà fi dunnú níjọ́ òní kí ló túmọ̀ sí ẹ̀sìn Islam ìmọ̀ arútọ́mọlà kejì ìmọ̀ tiẹ̀ ẹ̀sìn ni tọ́kọ́ àwa tá a jẹ́ mùsùlùmí pé agbọ́dọ̀ ọ̀rọ̀ tọmọlàkejì mọ́tiwá a gbọ́dọ̀ kọrin bámúbámú la yó àwọ ọ̀mọ̀ pé ebi ń pọmọ ẹnìkankan a mọ̀ gbọ́ níwájú ìṣesí báwọn ni ntí mọ̀ bí láwùjọ. tí òjíṣẹ́ lára àsálàm kìlọ̀ rẹ̀ wọ́n láwọn tí wọ́n kọjá lọ ntọ́ fa ìparun bá wọn nù ẹ̀yin náà o ẹ má jẹ́ kí àrùn yẹn ṣẹlẹ̀ nínú àwùjọ àti tó wa létí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní a tẹ̀lé tíyàwó a gbọ́ bùkọ́ àtẹ̀bí a gbọ́ tọmọ gbogbo ohun tí ń ṣe yìí ṣé ojú ọ̀nà ẹlòmíì ni yàtọ̀ sí tọba adẹ́dà láà tọba adẹ́dà náà ni ṣùgbọ́n ó ń wò wípé gẹ́gẹ́ bí ipò òun ṣe tó bí kọ́ndíṣàn òun ṣe máa ń rí nígbà tí Jibril bá sọ̀kalẹ̀ aleyhisselam tàbí nígbà tí òun bá ń dìde lóru tó ń bá ọba adẹ́dà tó ń dúró níwájú rẹ̀ ó máa ń kẹ̀rẹ̀ síbẹ̀ nígbà tó ń bá ń rú pọ̀ mọ́ àwọn ẹbí ará òun ṣe lé òun ṣe tọ̀hún yìí bó tiẹ̀ jẹ́ pé gbogbo ohun tí ń ṣe ẹ̀sìn náà ni bọ́dọ̀ ń wò wípé ó mú un sọ̀kalẹ̀ sí bí ó ṣe kóun ó rí kò kúrò lójú ọ̀nà o ní látara bẹ́ẹ̀ òun máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ tauba àti istikfar ẹni tí ń ṣe nǹkan ní ti dáadáa tí ò kó lójú ọ̀nà ṣùgbọ́n tó ń wò wípé n tó ṣe yìí kò tó sítándàdì tó yẹ kó wà tó wá jẹ́ pé lára orí èèyàn ló fi ń sọ pé òun ṣe tauba òun ṣe istikfar àwa tó wá jẹ́ pé rárá ó kọjí tọlọ́hún ọba ní kọ́ ní tàǹsí tẹmọ̀ yìí pé ó yẹ kí tiwa gan kó ṣe kí ni kó lékè nǹkan ló fi jẹ́ pé àwọn ẹni rè zikir tí wọ́n máa ń sábà ṣe é jù onítọ́ istikfar sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ó ní tí masáìlì bá délẹ̀ tóun ò bá tiẹ̀ mọ̀ bóun ó sì yanjú rẹ̀ mọ́ òun ó kí stikfar mọ́lẹ̀ nígbà míì gbà tóun ọba fi ṣe ọgọ́rùn-ún ọba adẹ́dà ọkàn ṣípayà rẹ̀ fóun nígbà míì ọmọ ń gbà bẹ́ẹ̀ lọ ó lè máa wọ bọ́gọ́rùn mẹ́ta nígbà míì ó lè máa fẹ́ wọ ẹgbẹ̀rún tó ń túmọ̀ sí pé èyí kẹ̀rẹ̀ nídìí rẹ̀ ẹ wá jẹ́ ká gbé èyíkéyìí tí ì bá a ṣe nínú tírà rẹ subhanallah ẹ máa wo ni pé àwòṣìyà rẹ̀ yìí wọ́n sọ wáyù kalẹ̀ fẹ́lẹ̀ yìí ní àwọn àgbọ́yé tó rinlẹ̀ èèyàn máa gbà àwòṣìyà ah, ilé tí wọ́n sọ wáyù kalẹ̀ fún kì í ṣe kan bí ẹ̀dá bá ṣe juwọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà sí tó fi ìjẹ́ ẹrú hàn sí ọba adẹ́dà sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà ló ṣe máa ń fún un ní àgbéga sí ní gbogbo ọ̀nà tọ́ba kẹ́ẹ̀tọ́ ọba ní ṣáàmà ṣọ̀pọ̀lọpọ̀ istikfa torí kíni kó lè lálùbáríkà kó lè kalẹ́. torí kó tó nìkan kọ́ but kọ́ kalẹ̀ ọ pàtàkì torí pé kí ni àìmọye ìgbà míì wípé a rí èèyàn a rí ọmọ àyá kan ọmọ ń yá àwọn gọọmenti lówó ni nílùú náà tí wọn bá rówó òṣìṣẹ́ san tí wọn bá rí òun ní máa ń yá wọn lówó ṣùgbọ́n ìgbà tí àyípadà àgbà tó dé látara nǹkan kan tàbí kejì subhanallah àti mú ọwọ́ lọ ẹnu ó nira. àwọn aláìmọ̀ kan máa wò wípé ah, bóòlù ṣe ṣe bóòlù ṣe náà ṣé kò plan ẹ̀ dáadáa ni ah Allah tọ́ba fẹ́ dán ẹ̀dá wò tọ́ba fẹ́ dán ọlọ́gbọ́n wò yóò kọ́kọ́ gba ọgbọ́n yẹn fúngbà kan náà ìgbà tí àdánwò rẹ̀ bá wá ṣẹlẹ̀ yóò wá dá ọgbọ́n padà fún wípé wàrà tí mo fi ọ́ dá kó o fi mọ̀ pé mi lè mi èmi mo tó jẹ́ mi Allah subhanahu wa ta'ala nù kọ́ mọ̀ dán wa wò ju ìmánì wa lọ kọ́mọ́dé dán wa tán àdántán òun ni wípé kí èèyàn má ní yẹ̀kín kí ni yẹ̀kín àrídájú kí ni máa ń fún yàn ní àrídájú tohid ni òní òbí iman ìgbàgbọ́ a kí lọ́ba rẹ̀ rà sọ wọ́n ní فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى كلا تبوتها فإن الجنة هي المهوى ẹni tí ń páyà wípé ọba adẹ́dà ó lékè ọlá lórí àràṣì rẹ̀ ọmọ tóun rò ọgbọ́n tóun sọ orí tóun ṣe ọ̀n wá ń ṣọ́ gbogbo èrò rẹ̀ torí ẹ̀ṣẹ̀ míì tíya rẹ̀ ń ṣẹlẹ̀ látara èrò ni ó lè jẹ́ jọrọ ẹni lójú ó lè jẹ́ gbéraga ó lè jẹ́ pé ti ń ṣe ṣáárí mi ni gbogbo orú nǹkan báwọn làfáàm fi ń sọ wípé ọ̀ràn yẹn ni o fún gbogbo ẹni tó bá ti níwọ̀ lórí kó ṣọ́ra fún ìjọra ẹni lójú tí máa bí gbéraga. ntòun rò ntòun sọ ntí òun ṣe ọba adẹ́dà mà ó gbọ́ ó dẹ̀ rí tọ́ba wá rí bẹ́ẹ̀ kí lẹ́dọ̀ ọmọ ṣe yóò tẹ́ńbẹ́lú gbogbo ntí ń bá ń ṣe bóun ò ṣe tó látara bẹ́ẹ̀ kí ni yóò bí yóò bí kasratul istighfar wa tawba wọ ọba adẹ́dà ibi mo lè ṣe mọ̀ rẹ̀ foríjì mi ibi tó bá kù. làwọn afáà fi sọ wípé ló fi jẹ́ pé gbogbo àwọn ibadat ntí máa ń gbẹ̀yìn rẹ̀ òní istighfar tá kírun tán èyí ló dáa jù nínú iṣẹ́ téèyàn ṣe láyé téèyàn fi jèrè irun Ah, kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn as-salat as-salat wa ma malakat aymanukum irun irun àtàwọn tí ọba dẹ́dà kó sí yín lábẹ́ ọbẹ̀ yẹn látara ta ni ìyàwó ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó júwe àwọn obìnrin fún wa lọ́nà tó jẹ́ yí pé ẹni tó bá fẹ́ mọ bóun ó ṣe hándù obìnrin àfi kíni àfi kó ka súnà ó ní khuliqat min did'i àtàwọn ẹ̀fọn tó gun láti dá wọn táàmù tó kó gun tó wà crooked tó bend ọwọ́ lè tó gun jù nínú ẹ̀fọn olókè rẹ̀ ni ìsọ̀rọ̀ sí obìnrin ìwòye sí ìgbọ́rọ̀ sí rẹ̀ ọ́n àmọ́ wò pé ah, irú àwọn ẹ̀dá wo lélẹ̀ but bẹ́ẹ̀ ni kí ló tún wá sọ tí wọ́n ṣe ẹrú yín o ọlọ́run ọba fi wọ́n sí yín lábẹ́ ni láti fi jẹ́ kẹ́sìn ọ̀rọ̀ yín lọ́rùn ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní sheik gbogbo tẹ́ ẹ̀ máa ń sọ ọmọ nira mo ní ọmọ tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ lọ́rùn tíyàwó rẹ̀ bá ti fẹ́ bímọ kó o dúró ń bẹ̀ ọ wá lóhun ó tẹ̀sítẹ̀ ọba ìyàwó rẹ̀ ó lè bọ́rú. kejì ní ń bọ̀ yìí ṣe rí experience rẹ̀ ní torí báyìí òun gan fún ara rẹ̀ ó fẹ́ǹtì náà àwọn dókítà ní èwo ni ẹgbẹ́ wa èwo la tún fẹ́ kó yìí. wọ́n resuscitate ẹ̀ ńgbò dìde sábà ní ọba gbé fóònù sheik mọ́yìnà kí ló ó ní ìyàwó wọn gbọ́dọ̀ kú ọmọ sẹ́mi ni mò ń pààyàn àbẹ́mi ni mò ń fún ẹ lẹ́nu ẹ tí mo fún sọ ni pé ẹ dìde ẹ máa bá yẹn náà mo ní ìwọ náà yàn ìwọ náà lọ ọmọ condition tó wà ìwọ náà lọ ọmọ bó ṣe bá sọ̀rọ̀. ìgbà tí ọba adẹ́dàá gbàdúrà tí ìyàwó rẹ̀ bímọ kò tiẹ̀ wo ọmọ méjèèjì tó bí ìyàwó rẹ̀ lọ́kọ́kọ́ dìmọ̀ pẹ̀lẹ́ so wa ah, ok láti bẹ̀yẹn ni géèmù ti change ó ní ah experience wọn yóò normal òun ni wọ́n ń ṣe wáàsí feminism ó ní experience wọn yóò normal gbogbo tí wọ́n bá ń ṣe kéèyàn sáà máa fojú foru mọ́ ni ọ̀sẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam làáfàá fi ń sọ pé la khayra fi nisa obìnrin kan ò sẹ́kàn àní tú sí pé kò sí dáadáa lára obìnrin kankan rárá àní tú bẹ́ẹ̀ obìnrin kan ò sẹ́kàn oníyẹ glibnal karima wọ́n máa fojú àwọn ẹni rẹ́rìmọ̀ bo. kólúkálukú wọ́n lọ wo sọ̀yí Bukhari wọ́n ti translate rẹ̀ sí English Yorùbá gan wọ́n translate rẹ̀ sí Hausa gan wọ́n translate rẹ̀ sí lóríṣiríṣi èdè in táwọn ẹ̀yà wa fojú òjíṣẹ́ náà sàásálàm rí nínú ilé lóríṣiríṣi tó wú àbóhùn náà ya Aisha òde àlàánà ọba débi gbọ́n ani tòzámù annakan nabi tá a bá dẹ̀ wí ọ̀la nabi ni ọ́ làwọn afáàfin sọ wípé àwọn sọ̀rọ̀ tẹ́lòmíì bá sọ nínú àwa ó lè gbé ẹ̀yà lè nù ẹ̀ á wò wípé ìṣesí wọn nù ẹni àwọn tọ́ba adẹ́dà wa fojú fo ṣé sọkúsọ ní ká pè á lè pè ní sọkúsọ tọ́lá àwọn ẹ̀yà wa ń sọ tó ń fojú fo àsìsọ wọn tí ń fojú foru ṣé àwa tá a wá jẹ́dà láàní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ but kò túmọ̀ sí pé ká wá gba jẹ̀bẹ̀ kò túmọ̀ sí pé kọkùnrin ọmọ wòran kí wọ́n fi bọ́ sókòtò ń di rẹ̀ kí wọ́n fi skẹ́ẹ̀tì bọ́ tàbí kí wọ́n sí fìlà lórí rẹ̀ kí wọ́n wá gbé jáàbù lé lórí là ó dúró nídùú ọkùnrin náà fi sọ wípé bishidda lẹ́sẹ̀ fi hijabriya ọ wà fẹ́ẹ̀. dodo ṣùgbọ́n kì í ṣe pé ọ wà harsh wọ́n bí lẹ́yìn lẹ́sẹ̀ sí ìyáwó ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ wà soft ṣùgbọ́n òní wà weak weakness ní wípé kóbìnrin ọmọ ṣe ń tí ọ̀dà kọ́ ọmọ gbójú kọ́ gbóngbójú kó mẹ́ rárá ọ correct ẹ̀ ọ wà firm lé lórí. rárá ẹ gbọ́dọ̀ ṣe òní gbà yàn ṣùgbọ́n òní ṣe níṣe tó fi fara ní lórí pé kí ni kí ló jíjẹ lára àzọ́là sọ ó ní tó o bá ní kó o fi wàdùwàdù straighti wọn ó ní yóò kàn án eegun afẹ́ràn ẹ̀ yóò kàn án òfin máa ń bẹ̀rẹ̀ ó ní kíkan rẹ̀ ni pé kó o tọ́lá kan wọn. ó fàṣẹ ìpáàní opportunity náà ní ti ń fẹ́ jù nù kí láàrin lọ́kọláya kọ́ dàrú débi wípé wọ́n sọ pé kọ́kọ́ sọ pé ṣe má inú rẹ̀ ó dùn torí pé kí ni tílé bá dàrú táàrin lọ́kọláya bá dàrú inú ilé ó dàrú tínú ilé bá ti dàrú ẹ̀dẹ̀ ó dàrú tẹ́ẹ̀dẹ̀ bá ti dàrú àdúgbò ó dàrú tádùgbò bá ti dàrú ìlú ó dàrú tílù bá ti dàrú orílẹ̀-èdè ó dàrú táwọn orílẹ̀-èdè bá ti dàrú ilé ayé ó dàrú. ló fi jẹ́ wípé Islam kò síbi tí ó filẹ̀ láì touch lórí kíni lórí àtúnṣe láàrin lọ́kọláya láàrin lọ́kọláya Ni fàbà hakaman min ahlihi wa hakaman min ahliha tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ àwọn amòye jáde látara níbi ẹbí rẹ̀ àtàwọn amòye níbi ẹbí tọkọ náà ó ní tí wọ́n ń bá ń fẹ́ dáadáa ọlọ́run ó ṣe dáadáa fún ọ but kí wọ́n gbìyànjú ó tún parí rẹ ní wọ́sùn ló khair kí wọ́n ṣàtúnṣe òun ló dáa ju o òfìjẹ́ yí pé àwọn ọ̀tá islam gan wọ́n àgbékalẹ̀ láti ṣe àtúnṣe láàrin lọ́kọláya àwọn òrí bì téèyàn ti lè gbọ́yé àfi bí islam ṣe gbé kalẹ̀ obìnrin nù kọ̀ọ̀ráyàn òsì tí ò lè sọ ah, ah. tí <laughs> ọba adẹ́dà bá dá sí àárín òjíṣẹ́ lọ́sà àṣọlám àtàwọn aráalé ìyàwó Aisha ni ah, ọba rẹ̀ yìí tiẹ̀ ní mọ́ ẹ̀yìn rẹ ní máa gbé e sí gbogbo ìgbà ta ló ń ta sí mu ta ni ń ta sí ọlọ́ ṣé ọba adẹ́dá ti torí rẹ̀ kọ́ wá sọ ọ̀rọ̀ kalẹ̀ wípé torí ń tó sọ̀hún ẹ̀ṣẹ̀ gba fún wọn ẹ̀ka ń kò rárá kò síbẹ̀ torí pé kí ni ọmọ tó ń da ọmọ tó ń da. àfààní wọ̀yẹ̀gìlìbùhúnnà lẹ́yìnmù ẹni ibú àwọn èèyàn bú wọ́n a máa fojú obìnrin náà rí màbó habar ni gbogbo ilé àfàwọn afẹ́ gbà wá yẹn jù ó ní kún karima magluban ìwọ jẹ́ ẹni ire tóbìnrin máa ń fojú rẹ̀ rí màbó má jẹ́ lẹ́yìn ẹni burúkú tó máa ń fojú obìnrin rí màbo lójúṣẹ́ náà àzọ́là fi ń pa kéèsì wá sí ó ní khairukum khairukum li ahli ẹni tó dáa jù nù yín lẹ́ni dáa sí àwọn aráalé rẹ̀ wa ana khairukum li ahli èmi mo dáa jù nínú yín sáwọn aráalé ọmọ àṣìṣe wọn nulẹ̀ kì í jẹ́ kí nìhùn tọ́jọ́ pé tọ́ba ti dé gbogbo ilé ó dàrú tọ́ba ti dé gbogbo ilé ó dìde ni wọ́n fẹ́ gbà lálejò wọ́n fẹ́ bàbá ti dé bàbá ti dé grandpa ti dé dádì ti dé kílẹ̀ bá a mú bọ̀ òun náà ti mọ̀ yín bí bó ṣe lè wù kó kéré tó tọ́ lọ ta yóò ṣe kí ni yóò mú nǹkan kan wá tí ó ti bá pò tí ọ̀rọ̀ a pín fún wa yóò mú dùnú wá a lè máa fojú tẹ́ńbẹ́lú gbogbo àwọn nǹkan wọ̀nyí bọ̀tí tí ń ṣe láàrin ẹ̀dá tí ọba adẹ́dà kìí sí kékeré kí ló jíṣẹ́ náà sàásùlám sọ. ó ní nínú ẹ̀sìn ìbádà tọba adẹ́dà tètè máa ń fi yọnu síyàn ó ní kó dùn ọmọ làkejì nínú. ìdùn ọmọ làkejì nínú ó bẹ̀rẹ̀ láti inú ilé gbogbo wọ́nranwọ̀nran tí wọ́n bá sọ mọ́tì ẹ̀kọ́ gbọ́ wọ́n ṣe tí wọ́n ṣe tiẹ̀ lọ because tẹ́lẹ̀ a máa ń sọ owó eléyìí gbogbo ìgbà but ọgọ́rọ̀ àwọn ọmọ ìyá máa ń wọ ìpè lóbìnrin wọn máa ń sọ pé kí ni bàbá yìí máa ń gbà lérò táwọn wà ní dáadáa kankan ni má retí dáadáa kankan lọ́dọ̀ wọn but wọ́n rẹ́ẹ̀dì láti ṣe gbogbo dáadáa fún wọn tó bá ṣe dáadáa wọn gbé ah aláwọ̀ akọ́bà <laughs> èmi náà ẹ ṣé o jazakumullahu khair jazakumullahu khair ẹ wà appreciative gbogbo kékeré tí wọ́n bá ṣe kó fi lè pé ńlá wá torí tí wọ́n bá rọ̀ fún ọba adẹ́dà kò sí extent tí wọ́n èé lọ ìyẹn obìnrin. Islam fẹlẹ ikọ wa tá a bá kẹrẹ lórí eléyìí àwọn ìtúbà kan wà astaghfirullah atubu ilayhi kò yanjú ẹ̀ àfi tó o bá ṣe àwọn àgbésẹ̀ kan ẹni tó jọra ẹ̀ lójú tó bá fi gbogbo ògbésẹ̀ ayé rẹ̀ astaghfirullah wa atubu ilayhi tó fi sọ kò ì bọ́ ń bẹ̀ àyàfi kíni ìjọra ẹni lójú àfi tó bá mú kú òun bẹ̀ ẹni tó ní gbéraga àfi tó bá mú gbéraga yẹn kú òun bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn àfáà máa fi ń sọ wípé gẹ́gẹ́ bá a ṣe kà síwájú wípé kódì ilé rẹ̀ gan ẹ̀ṣẹ̀ ni ò ń ṣe nǹkan kan tí ò bójú ọ̀nà mọ́ á pàkíyèsí ẹ̀ sí tó bá ti mọ̀ tẹ́lẹ̀ ó ṣe é gbọ́ ṣùgbọ́n tí wọ́n ti pàkíyèsí ẹ̀ sí ó ti jẹ́rìí lé ẹ lérí. tó bá ń sọ pé à ń bọ̀ wá túbá túbá ti di méjì ó túbá ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lọ́wọ́ òun ó túbá wípé ó tún prospone tauba tọrẹ ẹ̀ṣẹ̀ kan nu ẹ̀ṣẹ̀ di méjì. ló fi jẹ́ pé wọ́n ní a kíní yọ̀dá Allahu akbar Amen amantu billahi rabban wa bil islam dinan wa muhammad sallallahu alaihi wasallam nabiya kó juwọ́jú sẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó banújẹ́ kó pàṣẹ padà ṣùgbọ́n à ń bọ̀ wá túbá à ń bọ̀ wá sọ́wà lọ́wọ́ rẹ̀ àìmọye ń tó ń sọ pé à ń bọ̀ wá tó jẹ́ pé ìṣẹ́jú kan lẹ́yìn ìgbà tó sọ̀yún lọ́lọ́jọ́ lọ́wọ́ bá ń pè. torí rẹ̀ lélẹ́yìí fi jẹ́ pàtàkì. àfi sọ yìí pé kìí ṣe ń tí a kàn sọmọ lẹ́ẹ̀kan rárá tá a máa ń ti lọ tá a ń bọ̀ a máa padà sídìí rẹ̀ bàbá dé di irun a padà sídìí rẹ̀ tá a bá ṣe báyìí lórí irun o ẹ̀ṣẹ̀ ni báwo la ṣe ṣe tọ́wọ́bà tá a bá ṣe báyìí lórí àlùwàlá ẹ̀ṣẹ̀ ni kí la fi ṣe tọ́wọ́bà láàrin lọ́kọ-láya ẹ̀ṣẹ̀ ni kí la fi ṣe tọ́wọ́bà láàrin ara wa síra wa ẹ̀ṣẹ̀ ni. àwọn afáàfi sọ pé ṣùr lédè lárúbáwá ikọ́ ẹ̀tọ́ fún ẹni tó tọ́ sí mi wípé ó burú ju ìjẹ́ ahun lọ ó burú ju ahun lọ because kí ni ó wà ashmel ó wà ó kó gbogbo ẹ̀ kí ló jíṣẹ́ lásán àṣìlám sọ ó ní laysa minna man lam yujilla kabirana wa yarham saghirana wọ̀yá àrífilẹ̀ àlímìnà hákọ̀hù kò sí lára wa o ẹni tí ọ̀pọ̀n àgbà wa lé ló bí ẹ̀sìn Islam ó ti pẹ́ ńlẹ̀ Yorùbá ẹni tó bá ti jura wọn lọ bí mi tí wọ́n bá àdírẹ́sì wọn ní ẹ̀yin wọn ò ní sọ pé ìwọ ẹni tí wọ́n bá ń pọ́nlé gan ìbá kéré sí wọn ẹ̀yin náà wọ́n lò fún torí pé kí ni ọ̀rá ń fọwọ́. tó ẹni tó ti dún ní mọ́kọ́ máa ṣe báwọn sẹ́ni tó kéré sí tàbí ẹni tó jẹ́ gbẹ̀rẹ̀ ṣe ni ọ̀wà akẹ́rẹ̀ níbi ẹni tó jù lọ là. laysa minna man lam yujil kabirana wa yarham saghirana àtàgbàlagbà náà tí ò ní àánú àwọn ọmọdé lọ́kàn ó pé ọmọdé ló ń ṣe wọ́n tọmọdé bá wá ń ṣe wọ́n kí ni ó ṣe yóò fà wọ́n mára yóò kì wọ́n lọ àìṣe báyìí ló fi bí wípé tí wọ́n bá rọmọ ọlọ́mọ ń ta tó ti ń ṣe nǹkan tí ò da kí ni wọ́n máa ń ṣe wọ́n bá wí tí wọ́n bá bá wí lọlé àwọn òbí ọmọ ẹgbẹ́ ó tún máa dúpẹ́ ni pé ẹ̀ ṣe pẹ̀lú wọ́n mọ̀ yìí pé ẹnìkan ò lè dọ́mọ tọ́ wọ́n fọ́ ká arọ́mọ ah, yìí níbì báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ṣe báyìí ẹ mójútó àbáwí ṣùgbọ́n ẹ̀yin náà ẹ mójútó kí ló fà ẹ̀kọ́ láàmú tòró ti pẹ́lẹ̀ yorùbá àyè máa ń wòran kí nǹkan máa bàjẹ́ torí tó bá ń bàjẹ́ tó o bá sọ pé tí wọn ń bọ̀ wá kàn wọ́n náà sẹ́nu ilé ló ti àwọn ọmọ tiẹ̀ mọ́ ńgbà tá a bá dàrú ọmọ tiẹ̀ náà jáde gbogbo eléyìí Islam fi mójútó òjíṣẹ́ lásán àṣọlám ní wọ́n yá àrífilẹ̀ àìlímì nà hákọ̀hù tó ń wá ń fún àwọn àáfàá wa ní ọ̀wọ́ wọn látara pé kí ni ọ̀fẹ́ ṣe nǹkan kan o ó kọ́kọ́ béèrè náà kí ló fi ẹ̀sìn lórí rẹ̀ èyí kan ta lu nǹkan láti ṣe láì mòfin ẹ̀sìn lórí rẹ̀ torí tọ́ ọ bá ti ṣe bó ṣe wù ọ́ o ti dẹ lẹ́ṣẹ̀ àfi kó túbá. táwùjọ bá ti wà tí wọn ò mọ́lẹ̀ yìí lò ewu ni. ló fi jẹ́ pé tá a bá lọ tá a bá bọ̀ á tún padà sí àwọn ìpìlẹ̀ yẹn ìpìlẹ̀ wo tawhid iman ẹni tí ó bìkítà níbi ẹ̀tọ́ báyìí ta lọ́ṣẹ̀ ọ̀ṣẹ̀ ọba adẹ́dàá ọdẹ ẹ̀ṣẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ di méjì torí ọba adẹ́dà lọ́pàṣẹ ọba adẹ́dà òun ló pàṣẹ òun náà fi sọ wípé ẹni tí kò ṣe ẹ̀tọ́ òbí fún tí ọ̀pọ̀n bìlé tí ò ṣẹ̀tọ́ fòbí ìtúbà rẹ̀ méjì ni yóò tùbà. kọba adẹ́dọ̀ foríjì òun yóò wá máa ṣẹ̀tọ́nù tóró ti ṣe lọ́hùn ọba tó pàṣẹ rẹ̀ ibi tọ́ba adẹ́dà pàṣẹ rẹ̀ dé a subhanallah wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana kò fi máa ń bẹ̀ wọ́n tóró ń lọ dá wa ọmọ pé generational gap máa ṣẹlẹ̀ bá yá àwọn modern modern things ti bá ń ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́ á ti mọ̀yún á tẹ̀ máa wò pé wọ́n ń sarán tàbí wọ́n ń ṣàṣe tí wọ́n bá ń react sí issue. ọba adéda wọn tẹ̀síwájú lọ lórí rẹ̀ ó ní imma yablughanna indaka al-kibar ahaduhuma aw kilahuma fala má ṣe. Hmm, n ti wí pé èwo là ń wí táwọn náà ń wí ó múra rẹ wálẹ̀ dáadáa ọ gbà sára tí wọ́n bá ń tẹ̀ ń sọ ọmọ ọmọ ọmọ ṣe correction pẹ̀lú àpọ́nlé wala tanharuhuma torí tó o bá ṣe tàkọ́kọ́ òun tọ ọba bá bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ó tẹ̀lé <laughs> ìjágbe mọ́. má ṣe mm, wọn níhùn wípé èwo là ń wí èwo ni ẹ ń wí dépò pé ọwọ́ àjágbe mọ́ wọn. kí ló bá dé la sọ ó ní wa qul lahuma qawlan karima sọ fún wọn ọ̀rọ̀ àpọ́nlé dánwò àwọn tá a bá sì ní wọn sọ̀rọ̀ àpọ́nlé pẹ̀lú wọn fi bẹ́ẹ̀ lọ́wọ́n ọba lórí gbogbo bùkátà tó ń bá ń ṣe ó rí wọ́ndà sí torí pé kí ni dídùn wọn nú gan yín máa ń fa sí gbàdúrà tí a máa wá fẹnu sọ̀rọ̀ á ọ là àlùbáríkà yóò dà fún ọ subhanallah aflat ó ti jèrè torí kí ló jẹ́ lára àtọ́lá ń sọ wọ́n láwọn àdúrà àwọn tí wọ́n bá ṣe fún yàn ó ní mọ́tímọ́tí òbí wà nù wọn yóò dáa fún ọ mo bá yín rí nǹkan kan báyìí ni mo wá ní kí n kí n bá yín raṣọ kan báyìí wà ó fáìn gan ẹ wọ owó náà ó wọ ó dẹ fáìn á ah, ó fáìn á ah, ọlọ́run ó wọ ẹ̀wọ̀n náà láṣọ yìí. lóbi tí Ibn Abbas radiyallahu anhu ló fi sọ fún ọ arákùnrin ni tọ́pàyàn ọwọ́ àlọ́ bá Ibn Abbas radiyallahu anhu ó ní báyìí báyìí báyìí lọ ṣe lóní ah! kí ni Ibn Abbas sọ fún un èyíkéyìí nínú àwọn òbí rẹ̀ ṣì ó ní rárá ó ní ah! kí ìbáàdà mọ́lẹ̀ nínú tọ́ba adẹ́dà máa fi ń tètè forí jiyàn lórí ẹ̀ṣẹ̀ bíi wípé kéèyàn ṣe dáadáa sí wọn kò sí. ọ̀kan náà ọmọ ẹ̀yà ó ní òun fẹ́ lọ sí hajj kò tí ì lè ó plan wípé kí ó mú màmá rẹ̀ lọ màmá ló ṣì gbà yìí. Baba ti lọ ọ wà lọ sọ́dọ̀ mama, màmá ní ìwọ ńkọ́ ó ní rárá ẹ̀yin àkọ́kọ́ lọ ná màmá lọ wá sọ pé rárá tíwọ bá lọ ìwọ ló mú ọwọn lọ tọ́ ọ bá lọ ó ti fojú mọ̀nà ó fi lè má wọn lọ ó ní nítorí ń bẹ lọ́wọ́ òun tọ́sẹ́pẹ́rẹ́ nìsín òun ọmọ bí ó tẹ̀sẹ̀ ní rárá ọmọ tinú owó mówó ni tó o bá ti lọ tẹ́lẹ̀ èyí tí ń bọ̀ àwọn ní ọkàn ó rí mú bóun ṣe rí owó ti next one yẹn lóòótọ́ kò yé òun náà. wọ́n wá dán gbà tí wọ́n ṣe tán níjọ́ àràfà mọ́gírìbà àràfà báyìí ọ sọ fún mọ̀mọ́ rẹ ní ẹtì dàlájì báyìí àti gàràfà kí ni wọ́n sọ wọn ni ọmọ kẹwọ̀ náà ọmọ owó mú owó ni gbólóhùn tí wọ́n fún torí <laughs> táwọn àwọn ọmọ tí wọ́n mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ tí àwọn yòókù rẹ̀ máa ń pé èèwọ̀ ló tiẹ̀ máa ń yàtọ̀ bákan àwọn èèyàn ni ah, òbí ní gbàlẹ̀ lórí àdó òbí nù èèyàn máa gbìyànjú láti mùsùlùmí kan kún kan tó kékeré kí ló bá rẹ̀ dàsọ̀ tá sabúna wà yìí nà wọ̀wọ̀ ìndọ̀lọ́ azim ẹ̀ kékeré ni ó rí níwájú níwájú ọba adẹ́dà ó tóbi káwọn náà méjì ẹni tó yẹ ọ wà mùtẹ́lẹ́ bizina aṣẹ́wó ni ọwọ́ arájá ti ń mí túpẹ́túpẹ́ òǹgbẹ ní gbẹ ó ṣe mí náà kí ló ṣe òjíṣẹ́ ni ó dẹ̀ bọ́ bàtà lẹ́sẹ̀ ó fi bomi ó gbé fájá mu n tó ṣeun àánú tó yọ wà lè náà sọ̀hánàlá ẹrú ọlọ́run bá ní lóbìnrin owó jíṣẹ́ lọ́sọ̀ àṣálàm wá kò bó jíṣẹ́ lọ́sọ̀ àṣálàm lé àwọn ọmọ rẹ̀ méjèèjì tó mú wá ìyá Aisha àwọn dàbínú bọ̀m̀bọ̀m̀bọ̀ mẹ́ta ó kó sínú gbá fún pétọ̀ làwọn ọmọ méjèèjì àti tiẹ̀ náà gẹ́gẹ́ bí ìyá kò sáré jẹ tiẹ̀ yẹn àwọn ọmọ <laughs> méjèèjì wọ́n ti rọ́ọ̀ṣì tiwọn ìṣesí ọmọdé nu ta ni òṣèrú ẹ̀rí inú gbogbo wa àbá ètòjú báyìí lọ ká sí káyìn ọ̀rọ̀ jẹ nínú sàsùn kò dẹ̀ mọ́ láìda kò dẹ̀ ní jiyàn tá ń jẹ náà ń bí èmi mọ̀ jẹ́ kí lóore tó fi jẹ́ òun kàn náà ni kò mọ́ láìda wọ́n jẹ wọ́n bá tún náwó ìyá wa Aisha àwọn wo pé kí lọ́mọbìnrin fẹ́ ṣe lọ́ba ìyá sí méjì ọ̀kan tiẹ̀ ọ̀yà sí méjì ọba fún àwọn méjèèjì wọ́n wá ń ya ìyá wa lẹ́nu wípé a ìgbádùn wo lòun wá rí bóyì sẹ́ńdá sáà sọ́là ń fi dé ntọ́kọ́kọ́ president sojìṣẹ́ ara mọ́mọ́ rẹ̀ mọ́ òjíṣẹ́ lára sọ́là ní àánú àwọn ọmọ tó níhùn yóò mú wà lìjánà subhanallah. ó ní ẹ fi gàgà dí àárín ẹ̀yìn àti iná wọ̀lọ́ bí ṣẹ́kítọ́mù ìbá ṣe pẹ̀lú gàgà dàbínú mélòó ni ṣùgbọ́n ẹni tó fún gbà yun bóyá bí títí ń gbà àwẹ̀ ó wò yí pé kóhun ó tiẹ̀ ṣe súnà wípé kínní ó mú lọ sẹ́nu báyìí sórí ìdùnnú tó bá òun lásán kí ó tiẹ̀ ṣàdúrà fún ọba rẹ̀ láti gbọ́ èyí fojú di nǹkan iṣẹ́ rẹ̀ ó lè má wọ pé ah ṣé five thousand ní wàá fún lágbájá báyìí ó ju ẹni tí màá fún hundred thousand lọ but fifty mo ní à bóyá fifty ibi tí ó ti kàn ní ẹjẹ wọn kò ní jẹ́ kékeré yóò fẹ́ ti àdúrà sí fún ọ tọ́dẹ̀ jẹ́ yí pé látara pé ń dunnú tí ń fi ń ṣàdúrà àwọn àdúrà àwọn gbà lórí rẹ̀ ló fi jẹ́ yí pé àìfojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ àìdẹ́ fojú kéré iṣẹ́ rẹ̀ mùsùlùmí máa ń ọmọ ń ṣọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ fojú di èyí ó dùn ní mọ́ni bí tá bá ti kẹ̀rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ istikfar ìmọ̀ ṣe tọ́ba tọ́ba ní ṣẹ́rí padà ká máa ṣẹ́rí padà kó nínú ntí èé ṣàrẹ̀ wá síbi ntọ́jẹ́ òfin ọlọ́run ọba ní gbogbo ìgbà àsìkò tá a wá lò tá a fi sí lójú ọ̀nà àwọn ń ṣe kí ni àwọn ń ṣe istighfar lórí rẹ̀ kọ́ba arẹ́dà foríjìn wá o àti sẹ́rí padà o foríjìn àbọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ sẹ́rí padà náà. kọba alẹ́dọ̀ gbà wá lẹ́rú kó fi ṣe rọrùn fún wa kọjá àmọ́ lóhùn kọjá lè juwọ́ jùsẹ̀ fófin rẹ̀ ibi tá a bá kù sí kó forí jìn gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ tó kọjá àní àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn questions tí àwọn ọmọ ẹ̀yà mọ̀rùkún tá a sọ nìyẹn tọ́jọ́ máa ń tí à ń sọ yìí ya Aba Khadija madha indakum. jazakumullahu khairan sa. wa anta fa jazakumullahu ati fa jaza. naam ọlọ́run jẹ́ àárín pẹ̀lú ìdára sa. àmín àtàyìn. àkọ́kọ́ béèrè tí a béèrè ní ìjókòó wa tó kẹ́yìn sà. náà. ọmọbìnrin tí ó sọ wípé ó bí ọmọ mẹ́fà. ó bí ọmọ mẹ́fà náà. àmọ́ kì í ṣe kó bóyá wọ́n so igi. ọkọ yẹn wá jáde láyé. gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó yẹ jáde láyé wọn ò so igi fọmọbìnrin yẹn. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ìbéèrè yẹn ẹ sọ wípé kí ẹnìyẹn kó clarify fún wa ṣùgbọ́n àárí clarification so ààrẹ clarification suggestion tí èmi wá fẹ́ mú wá ní ìsà. náà. ó pé ká wò wípé wọn ò sọ yìí rárá. náà. ẹ bá wa dáhùn yẹn bẹ́ẹ̀. kí ni hálù wọn. hálù wọn tá a béèrè ni wípé aláìmọ̀kan ni wọ́n wọn ò sí lágbègbè ibi tí wọ́n ti mọ̀ wípé ìṣesí báyẹn kò tọ̀nà nínú ẹ̀sìn àwọn ẹlòmíì lè wà báwọn ibi tó wà tọba láti róbìnrin tẹ bá ti bára yín sọ̀rọ̀ wọn ò mọ̀ wípé wòlíì kan gbọ́dọ̀ wà tí ó fi ọmọbìnrin fáwọn tí ò bá dẹ̀ sí wòlíì hun a lè gbé lọ sí wájú àwọn adájọ́ kí wọ́n so igi wọn mọ gbogbo wọn àwọn èèyàn wà bẹ́ẹ̀ n táwọn ń wò ní pé ah tá a bá sá ti ríra yín tẹ́ ẹ bá ti bára yín sọ̀rọ̀ kódà a rí ọmọ ìyá tó kó sínú bàjẹ́ látara bó ọmọ ìyá ni ó kéwú kéwú jáde ó ní táwọn bá ti bọ́mọbìnrin sọ̀rọ̀ tó dẹ̀ ti gbà káwọn ọmọ béèrè àníyàn lọ wọ́n wá ń béèrè lọ rẹ̀ níbo lo ti rẹ́ẹ̀rí yìn àwọn àfààní àtàmọ́ ní fi ń mátàmà inú rẹ̀ ló ṣe tàwí láti ló ṣe. ala afa afọ báyìí àwọn afa báyìí ọmọ àwọn oríṣiríṣi wọn ni ah, o nítorí wí so circumstances máa ń lè ṣẹlẹ̀ tí ò bá sí yẹn ń bẹ̀ ó mà ó ṣe fẹ́nu rẹ̀ ni. tọ́ jazakumullahu khaira eni ẹ bá wa dáhùn méjèèjì. náà ẹni tí ọkọ yìí ti àbí ká sọ pé ọmọkùnrin ti kú. ọkùnrin ti kú ọkọ rẹ̀ náà ni òun ló dẹjọ ma. ìyẹn ni tí ó mọ̀. bẹ́ẹ̀ni yóò dẹ yóò ṣe. àṣà ìdà. yóò ṣe yóò ṣe ìdà. èyí tó wá mọ̀ ńkọ́. ọmọ. tí wọ́n ṣe fẹ́ nu ó mọ̀ pé kò yẹ káwọn ò ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ́n ṣe fẹ́ nu wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sọ yìí. ìyàwó ṣe bẹ́ẹ̀ ọkọ náà ọkọ ṣe bẹ́ẹ̀ ìyàwó náà gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n sọ yìí obìnrin náà gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kí ni sẹ́rù ọkọ ti jáde láyé sà. bẹ́ẹ̀ ni ohun tí ọkùnrin yẹn bá filẹ̀ wọn ò ní fi àwọn ọmọ yẹn lẹ̀ kí wọ́n tàràkà ṣùgbọ́n obìnrin yẹn ṣe ìyàwó rẹ̀. jazakumullahu khair. nàmì ìbéèrè kejì. níta fi sọ pé obìnrin àwọn ọmọ yẹn à ní fi wọ́n lẹ̀ kí wọ́n tàràkà ó ní wípé ṣé ẹni tó fún ọmọ ọlọ́mọ lóyún ṣọ́mọ yẹn ṣe tiẹ̀ ni àbí ti ẹ̀kọ́ ètò àmọ̀ṣúrù lọ́dọ̀ àwọn àfà ó ní wípé kìí sọmọ rẹ̀ kódà àwọn kan bá débi pé tó bá jẹ́ obìnrin gan ó lè fẹ́ ṣùgbọ́n pé ó lè fẹ́ òun ń lẹ nínú ọ̀rọ̀ àwọn àfà kí ni ìdí tó fi lẹ̀ kèé ṣe igi síso nìkan là ń fi ń fi ìjẹ́ ọmọ ẹni tàbí relationship tí ó kọ dí ká lè fẹ́rẹ̀ ẹni ní fi ń rinlẹ̀ àfa àtòjókòó yìí ó kọ rẹ̀ gan mi mà dégbò pé màá mọ ibi tó ti wá ìyàwó rẹ̀ wá bímọ tọ́ra àjọṣepọ̀ ìyàwó rẹ̀ àti ìyàwó tèmi ọmọ yẹn wá ń béèrè ọyàn ìyàwó mi wá fún ọmọ yẹn lọ́yàn mu ṣé àwọn ọmọ tí ìyàwó yẹn bí àwọn ọmọ àtẹni tí wọ́n fún lọ́yàn mu ṣé wọ́n lè fẹ́ra mọ́ wàá torí wípé ọyàn tó ti pa wọ́n pọ̀ yẹn ó ti sọ wọ́n di bí kíni bíi tẹ̀gbọ́ntàbúrò àwọn afáwa sọ pé tómi òkè tọ́ba èlé kọdí fífẹ́ omi ìsàlẹ̀ àwòlá. sóti yé báyìí nìsín ló fi jẹ́ pé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù tó sọ̀hí òun ni wípé wọn ò lè fẹ́ra sóti yé báyìí nìsín bó tiẹ̀ jẹ́ pé omi yẹn kì í ṣe omi tí ó ní àpọ́nlé torí pé truth mẹ́ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé ó lè fẹ́ position àwọn sheikh islam ibn taymiyyah ni ọ̀tọ̀ sheikh imam Muhammad and uh, uh, sheikh na muhammad nasir and albani ó dó lérí èyàn bẹ́ẹ̀ ni èyàn ló fọkàn balẹ̀ jù ṣùgbọ́n àwọn ọmọ yẹn láti má fi wọ́n lẹ̀ kí wọ́n máa tàràkà ọmọkùnrin tó fún yàn lóyún yóò mójútó àwọn ọmọ yẹn kí nìdí wọ́n lọ́mọ rẹ̀ ni kìí kàn ṣe lọ́nà tọ́tọ́ ni kí lẹ́ẹ̀rí tí wọ́n mú wa wọ́n ní tá a bá rántí hadith jurej ẹrú ọlọ́run ọba ni ó jáde kúrò nínú ìlú ó wá lọ ṣe ìbádà lẹ́nu odi ó ta tẹ́ǹtì síbẹ̀ màmá rẹ̀ wá pè é pẹ̀lú àkọ́kọ́ òun kírun lọ́wọ́ irun mi ìyá mi irun mi ìyá mi kò dá ìyá lóhùn ìbínú ìyá bínú wani ọ̀rá kò bá. torí má sọ pé torí pé wà lórí ẹ̀tọ́ kọ́ wá dúró gbàǹgbà láká síwájú àwọn òbí tí wọ́n bá wọn lù ọ́ yóò sẹ́ mọ́ ọ la o ló fi jẹ́ pé ọ̀rọ̀ wọn èèyàn máa èèyàn máa ṣe pẹpẹ fúru fún ọ ní aburú wo ló tó kéèyàn ṣe ṣírùkù kò sí bàbá wa bàbá gbàgbọ́ sallallahu ala nabiyina wa alayhi ṣé kò bá àwọn òbí rẹ̀ lò ní ti dáadáa ṣáà kárí àbágbọ́rí nù tán ìpé ó wá jó wájú wọn rẹ pé ìṣẹ́ńtẹ́ pé wọ́n bá wọn fa wàhálà là ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn kó fi ṣe kí ni kó fi bọ́ nínú ewu wọn kí lọ́ba adẹ́dà fi san lẹ́sàn ọba adẹ́dà ó jẹ́ kí nature òun ló ń dá òfin òun ló dá laws laws laws nature òun lè bá olè tí ẹkọ̀ sẹ́ni tí ó mọ òun wọ́n pètè pèrò wọ́n dáná wọ́n jù sí ọba adẹ́dà ni kó ní ayé anáru kú ní bardan wa salama ìwọ ná ń tà dá ọ ní pé kọ́ ọmọ jóyàn bọ̀ tútù kèé wá ṣe tí tútù nìkan kó tútù ní tútù fọ̀kànbalẹ̀ fún Ibrahim sallallahu ala nabiyina wa ali torí pé kíni ọjẹ́ ẹrú ọba adẹ́dà àkídẹ̀tẹ̀n wa àkùlákàn níṣe sí àti nígbàgbọ́ kò sọ pé òun wà lórí òdodo kó wá dúró ní dúró gbàǹgbàláká níwájú àwọn òbí rẹ̀ ṣé Firaun ṣóun ló bí Nabiyullah Musa ṣóun ló bí sallallahu alaihi wa alihi bọ̀dù kí ló ṣe fún ọgbàtọ́ àbí ọlọ́run ọba ní kó ó fi ó rèé látàkàtà rẹ̀ bóò ṣe jẹ́ sí un bàbá àbí bẹ́ẹ̀ kọ́ kí lọ́ba sọ fún nígbà tó rán méjèèjì lọ síwájú ó ní wọ́n kú kọ́ náà tẹ́ ẹ bá déwájú rẹ̀ o ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ o ọmọ sọ pé à ń ní pé kọ́ ọmọ bó ṣe yẹ kó ní correct place to correct person. so òun rò pọ̀ lágbọ̀ọ́yẹ ò ní adab wàláyé ọ̀ntara rẹ ni torí pé kí ni kí làwọn afá sọ wọ́n ní ìmà wọ́n lé sùjò ni òjò yẹn gangan ni adab torí èso rẹ̀ nu bóòlù ṣe ṣe. àwọn sàbí jàǹkàjàǹkà amir wà lórí ó ṣẹlẹ̀ rí wọ́n ní amir kí ló jíṣẹ́ láàzọ́lá ní ká ṣe ká má ṣe sí amir ká má ṣe khuruj lé wọn lórí ká má dò gbàǹgbà láká níwájú olórí ó ní wọ̀lẹ́ ọ̀rọ̀ àìta ànẹ́ka àǹta ó dàbọ̀ ọba rí i pé ìwọ ló jàre má dò níwájú olórí o ìgbà tí ọba kí àsùbà fún wọn ó kíra ká mẹ́rin wọ́n dẹ̀ tẹ̀lé tó ìtìjú tòdó nà àfáà ọba tó ń bẹ lókè gan máa ń tìjú rẹ̀ ó ń tìjú fún gbogbo àwọn irun ní àyà mùsùlùmínà rákà mélòó mélòó láàmà mẹ́rin àwọn sábẹ́ dẹ̀ wà lẹ́yìn rẹ̀ wọ́n ní rákà méjì ni òjíṣẹ́ náà àṣìlá máa ń kí olókùn mẹ́rin mẹ́rin o Abubakar Siddiq radiyallahu anhu wà lẹ́yìn rẹ̀ ni ń kí wọn Umar bin Khattab náà wà lẹ́yìn rẹ̀ rákà méjì ni wọ́n ń kí wọn wọ́n ló dẹ̀ pẹ̀lú bó ṣe dé ó kí rákà mẹ́rin wọ́n tẹ̀lé wọ́n béèrè lọ nínú àwọn sàábé pé ah, ẹ̀dẹ̀ kí lẹ́yìn rẹ̀ wọ́n ní al-ikhtilaf sharr ká máa bá olórí ṣe fàǹfà aburú ni tá a máa wò pé tó ń sẹ́wọ̀n aburú ni e, lẹ́kùn ká sílẹ̀kùn fàǹfà yẹn aburú rẹ̀ ó ju tètè àwọn òun gan lọ tọrọ àsọ́lẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu ló fi jẹ́ pé èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ adab ọpàtàkì àgbóyé adab ni kọba alẹ́dàá musa fi rọ̀ wá lọ́rùn tí òfin ní fi jẹ́ pé afúndáwà ni ó kọ tí èsè tiẹ̀ náà náà náà ẹ̀ ana arif yani ilama uridu la ó ní akụba àkùbá adaranjẹ kan ń lọ ọfọmọbìnrin lóyún adaranjẹ ti lọ tiẹ̀. ọmọ ló ti bí wọ́n bá béèrè lọ́wọ́ ẹni tó bímọ ọwọ́ rẹ̀ ti bọ́ bóòlù náà ṣe fẹ́ ṣe ta ló bímọ fún ọlẹ́ni tí ń bẹnu tẹ́ǹtì yẹn àwọn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń gbèyàn fi gbòòrò lẹ̀ tó lóun wá ń fẹ́ òun ṣe bàádà ní ẹnu odi irú ẹ̀ ìbàdà wo nu wọ́n mú tẹ́ǹtì rẹ̀ wọ́n fà á ya ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ọba ó ti ń padà sẹ́yìn ibo mo ti lè kó a àdúrà màmá mi àbí èpè ní kápè ó ń ṣe istikfar ó ń bẹ lọ ẹ ti ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ó ní kí wọ́n béèrè lọ́wọ́ ọmọ wọn ní àbóòtúndé ní orí dídàn ọmọ tí wọ́n sẹ̀ bí kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bí wọ́n lè béèrè lọ́wọ́ ọmọ lóòótọ́ tẹ́ńgbọ́ta ni bàbá rẹ̀ ọ̀làdáná ni bàbá òun bùjíṣẹ́ náà láti náà fi sọ wípé ọ wà nínú àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ lópòǹlò tààtún ní irú èèyàn bẹ́ẹ̀ náà náà nàbí na Isa bin Maryam ala nabiyina wa alayhi ọ̀rọ̀ káàyà wa láyà alayhi assalam ìbò ló ti rọ́ makana kana abuki mra sa'in wa makana kana ti ummuki bagiyan baba re seye kenya iya re se nabi nbo lo ti gba ma a mara re ni ire iran iran iran kina o ka na la ya ni do ni nawo si pe e ba nbi do ma ba bere si soro nabi la isa sallallahu alaihi kìí ṣe pé mọ̀ tì pé bọ́yá yóò sọ̀rọ̀ rárá ó kàláyà ni ọlọ́run bá fi ṣe kíni fún ó fi ṣe karama fún. fáwọn ànábì ọlọ́run ọba mọ̀jíza ni fáwọn etí bá ṣe ànábì ọlọ́run ọba karama ni tẹ́nidán bá ṣe ìhánà lélẹ́yìn yẹpẹrẹ ni yóò jẹ ìyá ayé yóò jẹ ti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tí ó bá túbá ó ní adaranjẹ ní ó fún ló bí òun ibẹ̀ ni gbogbo wọn ti wá súnkì torí pé kíni nítorí bá mọ ọmọ òpó ńlò tó yẹ sọ̀rọ̀ sọmọ pé mírẹ́kù kan túnú wọ́n bá gbà lóòótọ́ wọ́n wá pọn ilé wọ́n ṣe gbogbo ẹ̀ fún but kí ló ṣẹlẹ̀ àdúrà òbí ó ti ṣẹlẹ̀ lé lórí istinbati wo òfin wo làwọn àfáà wa fàyọ ń bi èèyàn kó jìṣẹ́ lásàrà sálàmù ó dákẹ́ lórí tí è ṣe bẹ́ẹ̀ haramu ni kò ní dákẹ́ ó mú kísọ̀ ìwá ó dẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ ọmọ yẹn ta ni bàbá rẹ̀ ó ní adamajẹ ni bàbá òun níbo wọn ti so yìgì tí ń fi ń jẹ́ bàbá rẹ̀ ṣé wọ́n so yìgì tí fi ń jẹ́ bàbá rẹ̀ sójì ṣe náà sàrásí làwọn aṣẹ táálíkì kankan lé lórí mọ́ là kò sé nàbí sọ wípé irú ọmọ báwọn òun náà ló ní yóò gbọ́ responsibility lé lórí torí tí wọn ò bá jẹ́ kó gbọ́ responsibility lé lórí ta ni ó jẹ ìyá àti ta ni àti ìyá tó ìyá fúnra rẹ̀ tẹ́lẹ̀ ọ̀lẹ́ ni kò lè dágbé ẹ̀wọ́n tọkọtaya gan tí wọ́n ti rí gbé bìlìntàsí kan á sọ pé obìnrin nìkan kó gbé wọ́n kàn ń pa yóò gbọ́ responsibility lórí rẹ̀ ọmọ rẹ̀ ni ìdínú tí wọ́n fi ṣe eastern battle so ti yé báyìí nísìn náà. jazakumullahu khairan. wà á ní fìdí lákùnrin àti fìdí lákùnrin. oníbèrè ìbèrè wípé irun a sọ wípé kí obìnrin ó má fi nǹkan kan sí kó má attach nǹkan kan mọ́ irun orí rẹ̀. náà ó wá bèrè wípé tóun bá túnú kalẹ̀ òun wá fọwọ́ ṣùjọ mm. òun kọ̀ mú nǹkan kan òun fi so so dìmú mm. sílẹ̀ náà kó sí ẹ̀kọ́ yẹn. ìyún yàtọ̀ wọ́n níyẹn ò sí ń bẹ̀ èyí tí àtàtì mọ́ láti fi ṣe ọ̀ṣọ́ ní Islam ń sọ ìgbà tó jíṣẹ́ náà sàn sílám sọ yìí pé náà nàbí sallallahu alaihi fi sọ yìí Muslim imra'atan an tasila bisha'riha شيئا بالتنكير لتفيد العموم ó ní nǹkankan òjíṣẹ́ lára àṣìlám zẹ́jàrà ó ṣe ìkìlọ̀ pé kóbìnrin kó àtàtì anything mọ́ irun rẹ̀ yẹn lọ́ṣọ̀ọ́ ngbà tó lọ pé anything tí lúgà bá wá tó wá pẹ̀lú nakra yàní tufidul umum nítorí túmọ̀ sí ni gbogbo ẹ̀ ó generalize yẹn so kóbìnrin ó so anything mọ́rùn rẹ̀ ní so máa tọ̀ṣọ́ òjíṣẹ́ náà sàlám ó kìlọ̀ rẹ̀ pé wọ́n gbọ́dọ̀ so ma. na jazakumullahu khairan. wọ́n fi jazakumullahu khairan. naam wọ́n béèrè wípé ǹjẹ́ obìnrin ó nídìí kí àwọn òbí rẹ̀ ó gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ kó tó ṣe wípé òun ó láǹfààní àti lè lọ kí àwọn òbí òun obìnrin nìyàwó ó fẹ́ lọ kí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n ìbéèrè wa ni wípé so necessary wípé kí àwọn òbí òun kọ́ pe ọkọ òun náà pé dákun yọ̀ǹda fọ́mọ rẹ̀ yìí kó wá kí wa sílé. rárá unnecessary kí ọmọbìnrin ó wá yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ mo fẹ́ lọ bí àwọn òbí mi o kọ́ wá ṣètò bí wọ́n ṣe lọ bí ó ṣe lọ bẹ̀ wọ́n wò. ọ̀nà yẹn ni pé wá permission ọkọ rẹ̀ torí tí o tọkọ ọba fún permission gbogbo ohun tí ọba adẹ́dàdá ni ọmọ ṣe dìlé náà ọ ò rí pé àti boko ń sọ kò fẹ́ rọrùn ọ wá pé ọ̀kan náà àwọn òbí kí wọ́n bó ń bá ọkọ ń sọ̀rọ̀ àwọn òbí tìyàwó òbí tọkọ náà ni wọ́n wọ́n á ní dákun ọmọ yìí afẹ́kọ́ kẹwàá time kẹwàá yọjú sí àná kò sí tó tó burú mbẹ. ok but òun gbọ́dọ̀ gba permission lọ́wọ́ ọkọ rẹ̀. ok kó wọn tó jáde yóò gba permission ok sí pé àwọn òbí gbọ́dọ̀ pe ọkọ pé. ó ti fẹ́ lórí ọmọ wọn bá bá ṣe rí bá ṣe rí. Um, lábẹ́ báyìí sà ṣé òbí ọmọ náà ṣé wọ́n nídìí àti pé ọkọ ọmọ wọn síwájú kí wọ́n tó lọ lé wọn. oríṣiríṣi bírọ́dà la rí níta nísìnyí. <laughs> tọ́ba fẹ́ yàwó tọkọ bá fẹ́ yàwó ò gbọ́dọ̀ jáde báyà wọ́n ní iṣu kan láàrin ara wọn tóun náà ń wá agbára tóun ní lọ́wọ́ òun fẹ́ fi terrorize rẹ̀ mo fẹ́ lọ òun ní kọ̀sáyìí. kò nídìí kankan ọkàn fẹ́ lo ipò ni yaani hawa mutaba kò wọ́n maslaha lóṣìṣẹ́ náà àzọ́là nínú ọ̀rọ̀ tá a sọ níwájú ó ní salasun muhlikat nǹkan mẹ́ta ó ní ìpìlẹ̀ parun ṣùṣù mùtẹ́. mùtọ́ ẹni tó jẹ́ pé kèé fún ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ ọwọ́ abá débi wípé nítorí yẹ kó ṣe tí ó fi wojú rẹ ọlọ́run ọba látara àyàwó látara ọmọ látara ẹbí látara ara látara gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba ọwọ́ ń kọ́ di fún ọ. ìṣesí rẹ̀ ni wípé kò é bìkítà láti fẹ́ lẹ́tọ̀lẹ́tọ̀ látara bẹ́ẹ̀ ó wá ń bá débi wípé kànà tí ó fi fáwọn ẹlẹ́ yóò tẹ̀ tún fẹ́ gbà lọ́wọ́ wọn ni àgbà lọ́wọ́ méèlì lọ́fẹ̀ẹ́ gbàtàrà àdùn but kò ní fẹ́ ṣe ń tọ́ yẹ kó ṣe fún wọn òjíṣẹ́ náà sáà sílám ti ń ṣẹlẹ̀ láàrin yín ìparun wọn ṣẹlẹ̀ torí pé kí ni yóò mọ bí inú ni bí ni àti kórìíra ara ẹni nígbà tí wọn bá fìyàn sípò ọ̀nà tí ó fi ṣẹ̀tọ́ pọ̀ ṣẹ̀tọ́ gbogbo nǹkan tí ń ní nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ìlú tàbí àwọn èèyàn ó ti fà mọ́dọ̀ ó lẹ̀ tún jẹ̀ràn wípé tún gba tọwọ́ wọn sí kí ní ọ̀sẹ̀lẹ̀ àwọn èèyàn ọmọ pé fa ìparun ẹni tí ń ṣe àtàwọn inú níbí ni àti kórìíra ẹni yóò wá gbalẹ̀ débi wípé wọn ò ní bìkítà wípé tí ọba fẹ́ gbà lẹ́rọ̀ ẹja kúkú yín lọ́rùn ìmọ̀ débẹ̀ ó ní wàháwà mọ̀tẹ́bà kí ẹ máa tẹ̀lé fẹ́nu. ni àfi máa ń kìlọ̀ ìwá sí ìfi ọ̀rọ̀ bá dẹ́dà àti bó òjíṣẹ́ lọ́sàá sílám ṣe ṣàlàyé rẹ̀ táwọn ẹni rẹ̀ àkọ́kọ́ mú lò tọrọ wọn fi dá ẹsẹ̀nsì halcon kìí ṣe wípé akàn ẹni ẹkànjá hmm, sunday sunday roundafọ àríbi tá a lọ ẹjẹ á lọ wábì kan jókòó sí ewu ni ló fi jẹ́ wípé àtàwọn tá à ń sọ. So àtàwọn tá à ń gbọ́ a gbọ́dọ̀ jẹ́ kó lapa lára wa tí ó fi jẹ́ pé kí ni àwọn tí wọ́n ń alọ̀ jábọ̀ fún nínú ìṣesí wa wọ́n sọ pé àá ah, ah, a máa rí yàtọ̀ lára rẹ̀ níbo ló ní àwọn bo ilé kéwò ló ń lọ ẹsẹ̀nsì halkot nìyẹn ẹsẹ̀nsì ilé lílọ nìyẹn torí lèsèlè ilmu bí kásìrò ti rí wáyà. mo ti gbọ́ ń bi báyìí mo gbọ́ ń bi báyìí mo gbọ́ ń bi báyìí mo ka báyìí mo ka báyìí eyín ẹ ṣe mà innamal ilm an-nur alladhi yaqdhifuhu fi qalbi al-abd ìmọ̀ tí ọba adẹ́dà tàn sí ọkàn ẹrú ah! kíní yìí ọ̀dà ọmọ àyà kó tó wọlé ní nǹkan bíi. <laughs> five hundred mita kó tó wọlé tó bá ti hàn báyìí gbogbo inú ilé ó ti dàrú àmọ́ tí ó tún bá dé ní àtúmọ́ ìkọ́mọ ni wọ́n ṣe tó kàn lọ ọbẹ̀ kí ni ìwọ òbí sọmọ baálé ilé sáwọn ìyàwó rẹ̀ tó gbọ́ wípé a gbọ́dọ̀ ṣe báyìí a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn tá a bá wọlé ká dìmọ́ ìyàwó wa ká kíìsì ẹ̀ ká fà mára àwọn ọmọ ká bá wọn ṣeré ká gbogbo ẹ̀ wọ́n láwọn sí sunkún ni kí ló dé afáwọn ah, wò yí pé èmi láti ìsọ tó fi wá àfẹkún <laughs> báyìí nísìnyí ó ní wàláhì gbogbo ń tẹ́ ẹ sọ kalẹ̀ gbogbo ẹ̀ lòun ya pàǹtò kí ló dé fà upbringing tó náà ní ni bí tí màmá òun bá ti ń sọ̀rọ̀ ìmọ̀ràn ló gba bàbá òun bàbá òun lè mú òdì ọwọ́ báyìí kó fi gbá lẹ́nu wípé à ń sọ̀rọ̀ òun náà ń sọ̀rọ̀ níbo ló ti ń bọ̀ gbogbo ń táwọn ń mọ abilé rẹ̀ mọ́ ní ṣé bàbá rẹ̀ lágbọ̀ yìí ó ní rárá ó ti wọ́ lágbọ̀ yìí làmọ́ bí ń kí àwọn ọmọ ìyá wa lóbìnrin lọ tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin àtàwọn ọkọ tẹ́ bá lọ́n gbé lọ sọ́dọ̀ àwọn òbí mi. òbí téèyàn ń gbọ́rọ̀ lọ sọ́dọ̀ wọn òbí tí wọ́n lágbọ̀ọ́yé ni ìwọ náà mọ̀ pé wọn ò lágbọ̀ọ́yé ọwọ́ agbọ́rọ̀ lọ sọ́dọ̀ wọn à bí ìgbà tí ẹni tó rí rẹ̀ pé ó ń fọ̀rọ̀ lọ wèrè ni masala ó ní ntọ́hún àtọ́kọ òun jọ sọ ni kàràn tí wọ́n fi dá sí nídásí tí ó tún àárín wọn sí ní Joko, Joko, ẹ lọ pè wá ọkọ wa dé ọfẹ mọ sí ẹranko kan láyé yìí tí wọn ò fi oríkèéríkèé ara ọkọ tí wọn ò fi wé ah! ọkọ náà gẹ́gẹ́ bí ọmọ ẹdẹ ènìyàn wọn ah! wá wò wípé mi wàá fẹ́ mọ dáràn báyìí amòye lọ́kàn ṣe wàá bọ́ sáàrin wọn wípé aláìdè ènìyàn ni torí pé àgbàlagbà lòun náà amòye òun ó ju gbogbo wọn lọ ó bí gbogbo wọn lọ́mọ àti bàbá ìyàwó àti ìyá ìyàwó gbogbo wọn ló bí lọ́mọ ó ní ah, ọ̀rọ̀ wèrè lẹ́ ń sọ sẹ́míyàn tẹ́ tún kan sẹ́nu ṣé tí a bá ṣe bẹ́ẹ̀ sẹ́yìn ṣé inú yín ó dùn sọmọ tí ẹ fẹ́ gbogbo wọn jìnnìjìnnì bá bá wọn ó ní padà sọ́dọ̀ ọkọ rẹ màá wá yọjú sí wọn òun lọ́wọ́ á yọjú sí wọn yí pé ẹ ṣọ́ra rẹ̀ yín méjèèjì o. ẹ̀yin lẹ gbé dání o ẹ má fọ̀rọ̀ yín máa lọ àwọn eléyìí o ẹ ṣiṣẹ lé wọn lórí yín o òbí tó yẹ lọ bá ọkọ àtìyàwó ní iṣu wọn ní jókòó tọmọ the first casualty tọkọ ṣẹlẹ̀ orí tó ń bò gan ìfẹ́ rí mọ́ subhanallah náà pé tọ́lá tó ń sẹ́wọ̀n wọ́n bá ń lọ ìjáàbù lórí rẹ̀ ó tún sáńbẹ̀ yẹn ni pé à èwo lélẹ̀ kí n sọ kí ni wọ́n ń sọ bọ̀tà lárí bá wí àwọn méjèèjì bá wí ẹ̀ jókòó láàrin ara yín kẹ́ tàgbọ́yé tó ńgbà bá ṣẹlẹ̀ làámọ̀ mẹ́ńtọ́ lágbọ́yé báyìí bá ṣẹlẹ̀ o là á ṣe so the best thing kí wọ́n ọkọ̀ ò lè fàdédé ṣe báwọn there is no smoke without fire nǹkan kan ó ti wà ń bẹ̀ ni kí wọ́n dìde kí wọ́n parí àárín wọn torí kọ́ mọ́ bí nǹkan míì ọmọ ìyá lọ́kùnrin ó ní frustration níta so tó bá ti délé nǹkan kéékèèké yóò ti máa búyàwó rẹ̀ yóò máa sọ̀rọ̀ oró ti ìwọ ìyàwó ìwọ náà mọ̀ pé ọkọ rẹ̀ e ṣẹni tí máa ń sọ̀rọ̀ ọmọ gáréèjì báyìí kò tètè pariwo síta láti gbà yín. ẹ̀gbọ́n ìyàwó tí ò tiẹ̀ lágbọ́yé tó kàn rí lónìí ètòkọ rẹ̀ ń ṣe yìí ńgbò bá yá yóò graduate sí ti kúùkù o. ìyún ni pé yọ yọ blow sí ọ̀hún ìwọ́dẹ̀ ni o fragile o tọ́ba ilé pa ọ lára aburú nu láti sin ní kẹ́ẹ̀tẹ̀tẹ̀ yẹn jù rẹ o ọba ó ní ẹ kí ni ó ní má bàa mi sọ ẹ imagine ẹni tí ò lágbọ̀ọ́yé òun ló wáá pe ọkọ bàbá alágbájá kí ló ṣẹlẹ̀ a máa ń kẹ́kọ̀ọ́ lára yín bàbá ṣe wá bí ìdí tí mo fi ń wá bí nìyẹn mo máa ń kẹ́kọ̀ọ́ lára yín ìṣesí yín máa ń wù mí bó bá jẹ́ pé èèyàn lè bá àbúrò rẹ̀ fọ́kọ ni mo lè fẹ́ yín ó sọ báyìí ẹ̀wọ̀n pé òun ò dákà mọ̀ ó ní à ah, kí lẹ tí gbé kí lẹ tí sọ tẹ́ fi ń tẹ́ fi ń sọ gbogbo irú tẹ́ ń sọ yìí torí tẹ́ ẹ bá ń sọ eléyìí tẹ́ ẹ bá dẹ́kun rẹ̀ yóò di nǹkan mi ń gbọ́ bá ìkúùkù àti gbóngbó lẹ́rọ̀ síra yín wọ́n láàyè ó sún kìí ó wá ọkùnà gbogbo àwọn wàhálà tó ń rí tó ń rí ó ní ìyàwó òun ẹbí òun léèrè bó o níbi iṣẹ́ báwo ni kíní lọ́sà tú gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n ṣe àwọn àjókòó wọ́n wá bára wọn sọ̀rọ̀ gidi. látìgbà tí flashes máa ti ń ṣẹlẹ̀ yẹn lèyìn tètè máa ń paná rẹ̀ tọ́wọ́ bá tètè paná rẹ̀ nígbà tí flashes ń ṣẹlẹ̀ ńgbà wọ́n bá yá yóò di ń tápọ̀ ò lè ká mọ́ torí tọ́ba ti bá ń sọ̀rọ̀ òdì síra ẹni kó tó di kọ́rọ̀ òdì ṣẹlẹ̀ yóò ti máa gbénú wípé àìbá àmọ̀tọ́ bá lóun ó fèsì tàbó lóun ó dà padà ìkúùkù ni wọ́n fi yanjú rẹ̀ yóò ti máa wà nínú rẹ̀ báwọn ṣùgbọ́n tí bá ti tètè paná rẹ̀ kó tó di kó di kò ní graduate level yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí nígbà tí wọ́n ti rí pé ò ní lọ o àwọn òbí dẹ̀ fẹ́ kó wá ọkọ mi ní òun ò ní gbà kí n jáde o irú èyàn lè má ní kó lè má jẹ́ pípé kí wọ́n wá wọn lọ ni tẹ́ ẹ̀ bá wá wá wá wá wá yín wá o gbólóhùn yẹn nìkan ọkọ sọ tinú ẹ̀ yóò sọ tinú ẹ̀ kéèsè tí èèyàn àmọ́ tírìtì bí ìgbà tí èèyàn tírìtì official fáìlì nǹkan kan relationship lọ́kọ láya àti ìsọ ẹbí pọ̀ ni tó pàtàkì gan kí lọ́ba rẹ̀ dà sọ kí ló fi júwe rẹ̀ ó ní mìtákùn gọlíìtàn gọlíìt májẹ̀mú tó nípọn lọ́ba rẹ̀ dà pé marriage láàrin lọ́kọláya láàrin àwọn ẹbí rẹ̀ bámbámbámbám so kìí ṣe tí èèyàn kàn wò wípé ẹ bóyá tí mo bá ṣe báyìí kì í ṣe rárá bó bá ṣe gbà èèyàn ó mú wa pẹ̀lẹ́kọ̀ọ́ àtòyé táwọn àgbàlagbà ọba fẹ́ ṣe bó ṣe kí wọ́n ṣe àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ni wọ́n torí ń tẹ́yìn ọmọ wò àlàákìbà tí mo bá ní wọ́n ní kó wá olóhùn ò ní onímì ní jẹ́ ọ lọ kí ni tí ó bì í kò lè bí dáadáa làṣẹ kò lè bí dáadáa. Jazakumullahu khairan. Àwọn ọ̀fẹ́ jazakumullahu khairan. Naam, wọ́n béèrè wípé ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmá kí ó máa lo àwọn kírímù tí wọ́n máa fi bó ara. kírímù tí wọ́n fi ń bóra ọ̀gọ̀rọ̀ àwọn àfáàyàn tí wọ́n sọ ni wípé tagyiru khalqillah ni ìyí ẹ̀dá padà ìyá ọlọ́run bá dẹ̀ wà lórí rẹ̀ ẹ̀ kọ́ ọ̀yà ọ̀yà ó lè ṣe ń tára rẹ̀ ó máa fi dán tára rẹ̀ ó máa fi jọ̀lọ̀ ṣùgbọ́n kọ́ wá change complexion rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afáà ní kọ̀bámu. jazakumullahu khairan. one two four. naam ẹni ó ní kọ́lọ̀mù balùkẹ́lá kó bá wọn aṣọ yín inú àwọn dùn sí àǹfààní tí àwọn rí wípé àwọn lè gbọ́ alcohol yìí láìsí ní ìtòsí ń bí kọ́lọ̀mù balùkẹ́lá kí. ok. naam ẹni yẹn sọ wípé inú àwọn dùn sí wípé àwọn ní àǹfààní àti lè gbọ́ alcohol yìí láìsí pé àwọn wà níbí bóyá ọ̀nà wọn jìn through online so wọ́n wá bẹ̀rẹ̀ wọn balẹ̀ kẹ́ra pé kí ó bá wọn sọ yín naam wọ́n ní kí ni ìdájọ́ tó wà fún ìmáa dá ìjòkó ìmọ̀ọ́lẹ̀ nírú eléyìí tí à ń ṣe yìí mi mọ tí wọ́n gbà lérò pẹ̀lú béèrè yẹn kò clear sí mi rárá but mo fẹ́ wò wípé bóyá irú kíkà máa dálẹ̀ ní bóyá sunday sunday àbí nǹkan kan bóyá iná rí fàṣẹ aláwọ̀lá. ìgbà tí àwọn èèyàn bá ráàyè sí ọ̀ràn àyàn ni wípé kéèyàn lo opportunity yẹn láti bá wọn sọ̀rọ̀ ọba adẹ́dà. masalan èyí tí sunday fi kọ́mọ̀ tí a máa ń lò lẹ́kọ̀ọ́ kìí ṣe èkó nìkan most places ní nàìjíríà tó fi common jù ò wípé torí working arrangement ti nàìjíríà àti private o àti government working arrangement ọjọ́ sunday máa ń wà fún bí ìsinmi fine gbà tó rí bẹ́ẹ̀ tí mùsùlùmí bá lọ síbi tí ó ti gbọ́ gbólóǹkan tàbí méjì torí mọ́sálà ìṣesí èkó ọ̀gọ̀rọ̀ ó ti jáde lẹ́yìn àṣùbà ẹlòmíì gan ojú ọ̀nà ni ó ti lè kásùbà kò ní í délé ó di ìgbà tí ojú ọ̀nà ni ó ti kíṣà irun gan ó mánéjì kìnnì kò ráàyè láti gbọ́ ọ̀rọ̀ ọba adẹ́dà kan ẹ̀mí èégbé dẹ́ pàtàkì. tí ọba ní opportunity gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó ń ruminate ilé lórí for the next Sunday tí ó tún ṣe nígbèsè ayé rẹ̀ kò yẹ ṣe kékeré là ń fi máa ń gbàyànjú pé gbogbo àwọn masajidi wa tí wọ́n tóbi pàápàá jùlọ tí wọ́n ń kí juma ń bẹ̀ ká nírú ìjókòó báyìí tí wọ́n máa tìrìtì tíra kan tàbí kejì tí wọ́n máa sọ̀rọ̀ bá dẹ́dà tí ó fi jẹ́ yí pé gbà tí wọ́n bá wá níbi Sunday yẹn tí wọ́n bá rí gbọ́ yóò lápa lára wọn tí ahad mi ò fi dé níbòmíì tó jẹ́ yí pé kò sí kìí ṣègbèsí irú irú gbèsè ayé tèkó wọ́n rọ opportunity tètè délé lásìkò nínú àwọn masajid mi gbogbo ìgbà wọ́n ní tírà tí wọ́n ń kà ní bainal maghrib wal isha between maghrib àti isha àjòjúmọ́ wọ́n ní tíra kan tàbí kejì tí wọ́n máa ń kà torí wípé gbogbo gbanyun ẹsẹ̀ ó ti pé sínú masajid but ọ̀gọ̀rọ̀ àwọn masajid lẹ́kọ̀ọ́ <laughs> maghrib ẹ̀ta hóró lèèyàn sábà máa ń rí ń bẹ̀ torí pé ọ̀gọ̀rọ̀ ṣì wà lójú ọ̀nà masalan ànátọ́yẹ́ sábà sí gan-an. àwọn agán léyìn irun wípé à ah, bó bá tiẹ̀ ṣe léwu kórí o kábàámọ́ grip ní Abdulaziz síbẹ̀síbẹ̀ náà ní rò pé láì méjì kún láì méjì òkun tó dẹ̀ yẹ pé tó bá yẹ pé yóò mú ahad ní nígbà míì láì lè kún tó bẹ́ mẹ́rin torí pé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ wà ń lé kò síbi tí ń lọ opportunity ni wípé tí wọ́n wá àsìkò tó wà mọ́násìb fún gbogbo àwọn jàmá wọn tí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n fi àwọn tíra alẹ̀ tí wọ́n lè rí fáàsì masalan al-muqtasar fi aqidati al-sunna wal òun làkà débì kan torí wípé tíra tàbí ṣe leading tíra onítìrà tí ó wà lárọ̀ọ́wọ́tó gbogbo wa kitabul akhdari nítorí bẹ̀rẹ̀ ni wípé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imani nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá ti bàlágà tó níwọ̀ lórí òní kó tún imani rẹ̀ ṣe kí la wá gbà lérò pẹ̀lú imani la fi tírìtì gbogbo èèyàn débi tá a tírìtì ẹ̀ dé ó ní summa ma'rifatul ما يجب عليه من فروض عينه كأحكام الصلاة والطهارة والصيام lẹ́yìn ìgbà náà kó mọ ń tó dé nínú àwọn òfin nínú tí ó fi ṣe ẹ̀sìn bíi àwọn òfin tó dé ìrun tó fi jẹ́ pé a treat ìrun látòkè délẹ̀ but a tún treat níbí torí kìí ṣe bí la ti treat a tún treat à ń gbà lérò pẹ̀lú ogun ọlọ́run ọba gbàtà bá treat ẹ̀ láìpẹ́ á lo sífẹ̀tù sọlát ti sheikh muhammad nasiruddin al-albani rahimahullah rahmatawasa torí wípé hadith bí ọ̀rọ̀ ṣe wá ni wọ́n lò á lo àwọn tíramì náà sheikh uh, abunafillah sheikh abdulaziz bumbaz rahimahullah rahmatawasa àwọn náà ní tíra àtọ̀jọ́ mọ́bẹ̀ á pa gbogbo ẹ̀ pọ̀ àṣìbù gbogbo wọn. Ah, almudarris al'usulu alfarid usuli alfarid sheikh muhammad salih bin uthaymin rahimahumullah àwọn náà ní tíra tí wọ́n ṣe lórí ibi báyìí á mú gbogbo ẹ̀ á jọpọ̀ á ṣàlàyé èwo wà rọ́jẹ̀ ìwà olówó marjuhu bẹ́ẹ̀ lórí evidences tó wà tí ó fi jẹ́ wípé tó o bá rẹ́nìkan tí ń ṣe bákan òkàn ní ń ta sí ọmọ wípé ẹ̀rí àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹ̀rí tó wà o tó rinlẹ̀ ó yapa sí ń tá àfáà yẹn sọ ṣùgbọ́n tó rán pa àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ ó sì fún ẹni tó ń ṣe ní benefit of doubt wípé kèé ṣèfẹ́ ẹnu ló ń ṣe òun náà rí kánbì kan ni. Aha kì í dẹ̀ ṣe pé gbogbo wa la ní àjọ ní ọwọ́ tàbí lọ́pọlọ tá a fi lè jọ gbogbo nǹkan tá a bá kà so inshallah alikari n tá a fẹ́ ẹ ṣe nìyẹn a treat àwẹ̀ náà látòkè délẹ̀ try láti treat àwẹ̀ so akhlaq ìṣesí ọ̀gọ̀ọ̀rọ̀ ó kú káàtó ni tíra tẹ̀síwájú ó ní wọ́n yẹ́ jìbá àlẹ́ yìí hifzu jawari an yaqifa ala hududillah wa nayi ọ̀ràn yẹn ni fún ẹni tó ti bàlágà kó dúó ní ààlà ọlọ́run ọba ntọ́ba adẹ́dà kọ̀ kọ́mọ kọjá rẹ̀ olóbi hadith tí òjíṣẹ́ lásán àṣìlám sọ wípé innal halal bayyin wal haram bayyin wa bainahuma umur mushtabihat la ya'rifuhunna kathiru minan nas ó ṣe gbogbo àwọn àlàyé yẹn ọwọ́ abadé bíi wípé ó ní báàsì kan bẹ nu ara o tó bá yanjú ara ó yanjú tó bá ti bàjẹ́ gbogbo ara náà ni ó bàjẹ́ ó ní dájúdájú báàsì yẹn ní ẹ̀mí. E là ń fi ń sọ̀rọ̀ nípa ẹ̀mí bọ̀ títí tá a fi bá a dé di táwọn bàbá yìí kọ́ba adéda kọ́mọ́sá àgbálẹ́sìn lọ́wọ́ wa ẹ̀tíra ẹ̀ ó kéré ó wà láàárọ̀ tó gbogbo everybody but n ti ń bẹ́nu rẹ̀ pẹ̀lú àlàyé àwọn àfa ó rinlẹ̀ tó jẹ́ pé ó tó tún àwùjọ ṣe so anywhere tíra tán bá tó bá rí máa ń tí wọ́n náà rí ní gbogbo agbègbè masajidi wọn wọ́n lè máa fi ṣe halkọ̀ náà jazakumullahu khair. wọ́n á fi jazakumullahu khair. sísá ìbéèrè wípé kí ni ìdájọ́ tó wà fún onírànràn jìlbáàbù tí à ń rí lára àwọn sisters lénìí se ṣe wípé wọ́n ti style ẹ̀ wọ́n style ẹ̀ styles styles different styles of jilbab so ó ní kí ni ìdájọ́ tó wà fún irú àwọn jilbab báyìí. What is the ruling on the different forms and styles of jilbab seen with our sisters and ummus today, nowadays? Jilbab is not fashion. Kì ṣe fashion ni jilbab. Jilbab láti bo ọ̀ṣọ́ ni tí obìnrin tó ń jáde obìnrin mùsùlùmí ti ń jáde tí òfin ní jẹ́ fitna fún ọkùnrin níta torí kí ló jíṣẹ́ lásán àṣọlám sọ. ó ní tí obìnrin bá ti jáde ti ń bọ̀ istashrafa ṣetán ṣetán ni wọ́n gba àwọ̀ rẹ̀ yóò wá máa júwe rẹ̀ ní jíjúwe tí ó fa fitina fún ọkùnrin. tọ́ba ti ń kẹ̀yìn síyàn náà bí ó ṣe ṣe nìyẹn látara bẹ́ẹ̀ aṣọ tí obìnrin gbọ́dọ̀ wọ̀ tí ó fi bo ṣe kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó wà attractive ríran rẹ̀ ò dẹ gbọ́dọ̀ fún mọ́ tí ó fi jẹ́ pé a lè júwe any part lára rẹ̀ pé bó ṣe rí ni kó gbàgẹ̀rẹ̀ yẹn ni. so tí a bá ń fashionize jilbab nǹkan míì ti wọ̀ ọ́ kọ́ìdà ṣẹ̀ríà ni kí wọ́n lò láti fi rán jẹ̀lbáb kìí ṣe fashion ẹni tó máa fi kọ́ìdà ṣẹ̀ríà wọ́n pẹ̀lú àníyàn àti fiwójú rẹ ọba adẹ́dà yóò bá níbi tó lérè ṣùgbọ́n ẹni tó bá wò ó tó ṣe bó ṣe wù ú níṣe fashion kìí ṣe torí tọba adẹ́dà mọ́ ewu ńlá ni. ẹni ìbéèrè wípé ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn náà tí wọ́n ti wá ń ṣìṣe sí i lọ́kọláya tí àwọn òbí ò sì nímọ̀ sí pé kí ni ìmọ̀ràn tẹ́ fún wọn. òbí obìnrin wọn ò tí ì yọ̀ǹda fún ọmọkùnrin but wọ́n ti ń ṣèṣe lọ́kọláya láàrin ara wọn ṣìnà ni wọ́n ń ṣe kò sí kò lóko méjì ṣìnà ni wọ́n ń ṣe. naam obìnrin ìbéèrè wípé ṣó wà permissible fún ọkọ kí òun náà máa gbẹnu sí oúnjẹ ọmọ. ok. bẹ́ẹ̀ni pé as a means of. ṣé bọ́kọ ni. bẹ́ẹ̀ni as a uh, means the ex expressing romance. bẹ́ẹ̀ni. Ah, kò sí ní tó kọ. kò sí tókọ̀. pé ọkọ òun náà mú ọyàn ìyàwó rẹ̀ ó ń fà ó fi ń ṣeré or something of that nature àbí na wípé ṣé ó permissible bẹ́ẹ̀ ni ó permissible. Hmm. naam wọ́n ní kẹjọ kẹ́ ṣe àlàyé díẹ̀ fáwọn nípa bí lè identify kibla tí a lè fi. identify kibla kibla. Kibla. kibla kibla náà ah, identification kibla n tó fi rọrùn ní ìsinmi ju nǹkan lọ. àwọn disc ti DSTV yẹn ibi tí ò bá fèsì east kò ní ṣó kibla dẹ̀ wẹ̀ nísìnyí bíi north east Nàìjíríà lọ́wọ́ so tá a bá ti rí ibi tí DSTV dish tó dojúkọ a rọra sún sí apá àlàáfíà díẹ̀ a fi get in north street a get kibla ṣùgbọ́n tó bá jẹ́ pé èyí tí wọ́n fi ń ṣe íńtánẹ́ẹ̀tì ni opposite kibla lòun máa ń lòun máa ń fèsì so ntí ọlọ́run fi ṣe ìrọ̀rùn lásìkò yìí fún wa ní Nàìjíríà torí pé bí north east ti Nàìjíríà direction ti kibla lọ nìyẹn so tá a bá ti gẹ́ẹ̀tì east ṣe mọ̀ pé àti gẹ́ẹ̀tì ibi tí kibla wà yóò rọrùn náà ó rọrùn bẹ́ẹ̀. Abdullahi Khairan. Na wọ́n tún fi kún wípé kí ni accuracy àwọn applications tí wọ́n máa fi wo timing sọ́lá pé kí ni accuracy ẹ̀? Ẹ ṣe timing pé àsìkò oorun internet generated uh, time yẹn kò dí ìgbìyànjú wípé ká ṣe gbìyànjú ti physical one torí èyí gangan ni tó jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí but a kàn rí wípé tá a bá gbé sí North American huh? Eh, isna ó máa ń mú ju tàwọn yòókù lọ torí nísìn fọ́júrì isna nísìn ó ń yọ ní nǹkan bíi ten after six around ten after six àwọn kí fọ́júrì ní six twenty ń bí asiri wọn ó ń ti ń tó ní nǹkan bíi four twenty something four twenty àbí tó àwọn kí ní four thirty zuru wọn ti ń wọlé ní nǹkan bíi one one thirty làwọn kí now so asiri wọn ó ti ń wọlé ní nǹkan bíi four twenty but four thirty là ń kí n bì kọ́kàn ó fi balẹ̀ yìí pé àsìkò yẹn ti tó torí bí gáìdì mi now. Jazakumullah khair. Wọ́n tún jazakumullah khair. Ah, mi mọ̀ bóyá ṣe ní àǹfààní láti gba ìbéèrè sí. I think so. Naam nínú àwọn sisters wọn bá ṣe fẹ́ béèrè wọn lè fi ìbéèrè wọn ránṣẹ́. Naam àwọn tá a bá ní ìbéèrè kan náà one. Nine, ten, eleven, twelve. No, no. Sọ́ọ̀lẹ̀. Wa alaikum assalam ntọ́lá. Ọlọ́ aṣọ iná ìṣòro. Ìbéèrè mi ni pé níjẹ̀jọ́ ẹlẹ́mbà pé ànábì Suleiman wípé five hundred years ní òfin ṣe ìṣirò a lè gbọ́ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run ti gba sàfikẹ́tì látàyè lọ tí dórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sábà so mo á rò pé ìṣirò yẹn kò yé mi tó. kí ni ìbéèrè wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ìṣèṣirò túmọ̀ sí pé wọn ò ní wà lè jẹ́nà wọ́n ṣèṣirò but wọ́n ò yege nínú ìṣirò wọn wọ́n wà lìjánà gbogbo wọn àlìjánà ni wọ́n wà lìjánà kí ló torí tó yìí ṣe lára àfúnà sọ ni wípé nàbí fìlìjánà àwọn ànábì ọlọ́run ọba wọn wà fìlìjánà asidik fìlìjánà abubakar sidik yóò wà fìlìjánà umar fìlìjánà ọjàlá àná usman fìlìjánà ali fìlìjánà ọkà gbogbo wọn báyìí àti àwọn tí wọn ṣe bẹ́ẹ̀ tó rìdwan gbogbo wọn báyìí wọn wà fìlìjánà but èyí ó wà àlìjẹ́nà ò túmọ̀ sí pé kò ní fa ṣèṣirò mọ́sálẹ̀ ẹni tí ó bá jáde láyé pẹ̀lú kẹlma ṣáádà kí ló yìí ṣẹlẹ̀ sáà sọ́làm sọ ọ wà àlìjẹ́nà nínú ẹgbàá wa mi ó ní nàfà àti yawma min darihi asọ́bàwò qabla dhalika ma asọ́bàwò ó ní yóò wúlò fún un ní níjọ́ kan lọ́rùn lọ́rùn kó tó wá di pé yóò wúlò fún o kò túmọ̀ sí pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí i sódìé báyìí nìsín gẹ́gẹ́ bí táwọn anábì ọlọ́run bá tẹ́ tí àwọn màláìkà ń gáìdì wọn lórí gbogbo tí wọ́n bá ń ṣe yóò rí ìṣirò yẹn ṣe nírọ̀rùn ṣùgbọ́n ẹni tó bá yẹ pé lórí ààbò ni ó lè jẹ́ pé yùn ni ó fà sábà bí orí burúkú rẹ̀ kọ́ lọ́wọ́ yà wáyà torí gbogbo wa lákọjá lórí afárá sirat wọ́n kọjá bíi mọ̀nàmọ́ná bí ìgbà tí wọn ò tiẹ̀ ní kò ní nífẹ̀ẹ́ kankan lára wọn torí pé kí ni ẹrù wọn ti fúyẹ́ látàyè lọ nínú wọn làwọn ànábì ọlọ́wọ́n báyìí sallallahu alaihi wa sallam àwọn Siddiq Abubakar Siddiq Umar. Usman Ali àti gbogbo wọn báwọn àtàwọn ẹrù jẹjẹ tí wọ́n jagun Badri torí láàgbà tí wọ́n bá jáde láyé wọn èéfì mọ ní takbir mẹ́rin wọ́n máa takbir wọ́n máa wọ mẹ́sàn gbà ní Allahu Akbar ọkà fàtà Allahu akbar salatu ala nabi Allahu akbar àdúrà Allahu akbar wọ́n tún ṣe àdúrà Allahu akbar títí tí fi pé mẹ́sàn-án kẹ́tù sálámà so torí wípé kí ni bí wọ́n ṣe jẹ́ abiyì láàrin àwọn ẹ̀ṣà èèyàn àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni àwọn màláìkà tí wọ́n wá sí ogun Badri yẹn láàrin lágbo àwọn màláìkà ẹ̀ṣà ẹ̀dá ni wọ́n so wọ́n wà bámbámbá lọ so wípé àlìjẹ́nà ti garanti yẹn ó lè má túmọ̀ sí pé èèyàn ò ní pass through àwọn stages yẹn náà ìta ń bẹ lọ́ọ̀ níbi kó fi ṣèrọ̀rùn fún wa náà. wa rahmatullahi ọlọ́mọsẹ̀ jàrí ń pèsè. àmì àtẹ̀yìn náà. alhamdulilah ìbéèrè mi ìkánú àwọn ọ̀rẹ́ tí a jọ ń ṣe ó kí n má lo the word of accuse bó náà máa padà lò náà at the same time ó accuse bàbá ẹ̀ ń pé wọ́n ṣe pé bàbá òun ṣe àbòsí fún àwọn òun àti àwọn ẹ̀gbẹ́ ẹ̀ kí ni àbòsí tí wọ́n ṣe fún wa gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún mi ó ní pé ó jẹ́ kí n mọ̀ nígbà táwọn wà ní kékeré so pé bàbá ò ní nígbà yẹn pé màmá àwọn ni ó máa ń ṣe gbogbo àwọn responsibilities yẹn gbà yẹn so ok bàbá tí wàá fẹ́ yàwó kejì bàbá tí wàá di ẹni tí nǹkan ti ń wà ní ọwọ́ wọn so bàbá wọ́n ṣe ara jeep of recent so owó ti ń wà ọmọ ìwà àkíyèsí bàbá yẹn pé ah nígbà tí bàbá ò ní ìyá ló ń ṣe gbogbo àwọn responsibilities yìí màmá àwọn ló ń ṣe àbí màmá ló ń ṣe gbogbo àwọn responsibilities àwọn dẹ̀ ń ṣe ẹ̀tọ́ tó yẹ káwọn ṣe látara ọ̀rọ̀ ọlọ́run torí wà kọ́dọ̀ ọ̀rọ̀ búkẹ́ alẹ́ tá àbúdá ilẹ̀ ayé ọ̀bẹ̀lẹ̀ wà lédè ní bẹ́ẹ̀ jẹ́ kó yẹ wa ọlọ́mọsá ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó ní ayò tí ó ń ṣe gbogbo àwọn kéyìn fún ok bàbá wa sick ó rẹ bàbá gan seriously tó lẹ́sẹ̀ ń pé láti hospital kan sí hospital kejì ni gbogbo àwọn nǹkan tán nìyí ọlọ́run bí àdánwò ni ó ti ń wọ́n ti ń fi wo àìsàn yìí wàhálà pọ̀ gan ok ìyàwó tó jẹ́ àyò ó ti wá yíjú padà sí àwọn ọmọ ń pè à ẹ̀yin ọmọ ń kọ ẹ má wo bàbá yín ràn o. ilé etojo rẹ mí inú àwọn ọmọ bàbá wa ah ká wo bàbá wa rìn ṣe o lẹ́nu àti máa bá wọn sọ̀rọ̀ ń pé káwọn ọmọ wo bàbá wọn. wípé fìràwọnà wa ń ṣe wáàsí. bẹ́ẹ̀ni sà ń ṣe bẹ́ẹ̀ni sà ah. so inú wa bí ọmọ yìí ó ṣàyàrí pé àtẹlẹ tó ń ti ṣe tẹ́lẹ̀ tó ń pè sí tí ní ṣe kan nítorí bàbá yìí ó ti acquire properties ó ṣì ó mistake bàbá ṣe mistake. kò túmọ̀ sí wípé káwọn náà wá fi mistake kí wọ́n fi ràn. bẹ́ẹ̀ ni sà. torí pé kí ló jẹ́ sí wọn. bàbá. bàbá ó dẹ̀ lẹ́tọ̀ọ́ lórí wọn. bẹ́ẹ̀ ni sà. wọ́n fún un lẹ́tọ̀ọ́ tiẹ̀ wọ́n béèrè ẹ̀tọ́ tiwọn lọ́dọ̀ ọlọ́run ọba. ṣé ó kọjú pé kọ́lọ́run ọba má ṣe fún wọn bàbá kù síbi tó kù sí nìyẹn mistake táwọn ti ṣe ni pé ńgbà tó rí báyẹn wọn àbá máa pe bàbá ṣàkíyèsí nísìn ìtara pé ó ń bá ìyá tiẹ̀ jowú ló fẹ́ wá sùn di wípé òun fẹ́ rẹ́rò padà lọ́dọ̀ bàbá kò ní bí dáadáa láyé àti gbangbajọ́ pé ń darí kì í ṣòwò nìkan ló kó sínú báyìí. ọgọrọ àwọn eh, ọmọ ìyá kó sí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn òbí kó sí sórí ntaàfi pè padà ọmọ tó ní bàbá òun ọ̀la bàbá òun lówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló náà kó sí yẹn tóun náà bá fẹ́ kejì ní ọ̀la kò má burú tóun ó ṣe a ní classmate tó bá wọ ìlú báyìí yóò ti sẹ́ǹdì sí màmá rẹ̀ yí pé kó wá pàdé òun gbogbo ẹ̀tọ́ tí ọmọ ṣe fóbi yóò ṣe fún màmá rẹ̀ ọ̀pá bàbá rẹ̀ tì bí ọ̀rẹ́ la ṣe jẹ́ èmi ò mọ gbogbo eléyìí nínú àwọn ọ̀rẹ́ ni wọ́n wá pa kéèsì mi sí pé bá lágbájá sọ̀rọ̀ ní tó ń ṣe ní tó ń ṣe ní tó ń ṣe nìí mo wá gbọ́ pé ó wọ̀ ní mo ní sí mi ó ní ok kí n kóhun yọjú mo ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ wá lóòótọ́ ó ní ẹ̀hẹ́n kí ni wá àtijọ́ fẹ́ ṣe ó ti rárò mi sínú mo ní ọ̀rọ̀ bàbá ni ó ní sọ́ọ̀sọ́ pé o ò gbọ́ ìtú tó fi wá pa mo ní tiẹ̀ nìyẹn má tiẹ̀ má wàá ti bẹ̀ má fi gba sàtífíkẹ́ẹ̀tì ná kí wọ́n tó lọ láyé ń bí tó kọ́kọ́ mú wálẹ̀ nìyẹn kí ni bàbá máa ń ṣe ọlọ́run kẹ́ bàbá ó fẹ́ kejì gẹ́gẹ́ bó ṣe sọ yìí àwọn ọmọ ìyáálé ò gbọ́dọ̀ wọ mọ́tò yẹn àwọn ọmọ ìyàwó ni wọ́n ń wọ mọ́tò in fact àfi bí ẹrú ló ṣe mú wọn kì í ṣe yẹn nìkan ṣẹ̀tọ́ àwọn ọmọ lọ sílé ìwé wọn lọ lé kéwú wọn ó ṣe kínní wọn ó ṣe ó pa gbogbo wọn ti ni àwọn àfọwọ̀dẹ̀ dákẹ́ wọ́n sọ fún wọn ní ee ibi táwọn ọmọ yìí ó dé ọláwọn ọmọ ògbé wọn débẹ̀ ìwọ lọ́jẹ̀ ya kínní ńgbà tó bá yá ó ní bó ṣe sọ ńgbà náà ni àfi bíi àlá gbogbo ẹ̀dẹ̀ ń lọ títí títí gbogbo àwọn ọmọ ìyáálé ìyáálé òde bìkítà ó ń ṣe pẹ́pẹ́ fọ́kọ rẹ̀ ó ń ṣe dáadáa fún tó bá lọ gba àwìn kúlíkúlí ọ̀dọ́ wa ní kúlíkúlí tó yẹn jújù wà bẹ́ẹ̀ no doubt about that tó o bá jẹ kúlíkúlí ọ̀dọ̀ wa ò ní jẹ chocolate tí àwọn èèyàn jẹ bí yẹn mọ́ o lè fi chocolate mògì o lè fi mú gàrí náà gbọ́dọ̀ ó lè fi kúlíkúlí mu gbogbo àwọn nǹkan wẹ̀ àbí ni naam so mama yọ gba àwọn kúlíkúlí yọ wà lè máa tà látara èrè tí ń rí ń bẹ̀ ló fi ń gbọ́ responsibility àwọn ọmọ yìí àfi bí ìgbà tó jẹ́ pé <laughs> obìnrin yẹn bí ìgbà tó jẹ́ pé ó lo oògùn owó kan ni gbogbo àwọn ọmọ rẹ̀ ni wọ́n wà ní important places ọ̀rẹ́ wa wá ní. àwọn yòókù wọ́n ń tẹ̀lé ẹ èmi ní bá wí yẹn wàhálà tí wọ́n nìyẹn máa fi bàbá yẹn rí kó tó lọ mo ní tọ́ ọ bá lọkùn kọ́ àbí kò pọ́sibù kó lọkùn mo ní wò náà lágbájá ti jáde láyé ní the other time làgásẹ̀ àwọn bíi márùn-ún mo kà fún wọ́n ti jáde láyé wọ́n jáde láyé wọn ò tí ju bíi thirty five thirty six lọ bàbá àwọn òbí wọn ṣì wà àwọn òbí wọn ń wo bíi eighty five eighty six wọ́n ṣì wà láyé ọmọ bọ́yá òun ló kàn ṣé n tó fẹ́ lọ fi jábọ̀ ni yẹn ló wá ló wá mú wálẹ̀ wọ́n ẹ̀rí sunkún ní òun ti búra tẹ́lẹ̀ pé òun ò ní wá sọ́dọ̀ rẹ̀ gbogbo wàhálà tó kóhùn sí ni mo ní rárá kìí ṣe wàhálà ìwọ yanjú tiẹ̀ ń bẹ̀ bóyá àwọn ọlọ́wọ́ fi ṣe sábàbí tí wàá fi yanjú àárín wọn alhamdulillah ọlọ́run ní kò change lóòótọ́ òun ló ọlọ́run fi ṣe sábàbí bàbá yẹn gan wá rí aláàzígbé rárá òun ṣàbòsí torí pé kí ni àti kà sẹ́yìn ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ó fẹ́ràn ọ̀kan nínú ìyá àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ jọ yòókù lọ torí ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe èèwọ̀ ni pé kéèyàn fẹ́ràn obìnrin kan jù kan lọ but kí ìfẹ́ yẹn kó má tìyàn ṣàbòsí ni kí ló ń ṣe lára àṣọlá sọ nínú hadith amaka next week ó ní sẹlásùn mọ̀njìyàtùn gbàtọ́ dákọ̀ nǹkan mẹ́ta tí máa ń fa ìparun wá ó ní nǹkan mẹ́ta wá wà tí máa ń kóyàn yọ kí ló àkọ́kọ́ tó sọ ó ní khashiyatullah fi sirr wala àlàníyà kéèyàn máa páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba ọ̀kan ó ní walqasd indal ghina walfaqr níwọ̀ntúnwọ̀nsì kéèyàn ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì nígbà tí ó ní ọrọ̀ lọ́wọ́ àtìgbà tí ò sí má sọ pé torí pé ó ń wá tẹ́rẹ́tẹ́rẹ́ kò sí gbogbo àwọn ẹ̀tọ́ ẹlòmíì bóyá torí pé ń kọ́lé nǹkan wá smooth bó ṣe yẹ kó ṣe gbogbo ẹ̀tọ́ inú ilé wọ́n fara gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ yẹn tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣe ó sì máa mójútó díẹ̀ díẹ̀ díẹ̀ látara pò mójútó yẹn lọ́ba adẹ́dà owó mọ ọlá tí ó fi ṣe yòókù ní rọrùn tọ́ba dẹ̀ wà má kọjá àlà mọ́nẹ́nà àpà tó bá wà ìdá ànfọ̀kù lẹ́m yusrifu wà lẹ́m yaqturu wa kana bayna dhalika qawama tí wọ́n bá ń ná wọn è nẹ́nà àpà wọn è dẹ́ẹ̀rẹ́ wọn è káwọ́rọ̀ wọn ó ṣe níwọ̀ntúnwọ̀nsì kí ló yíṣẹ́ lára àṣálà tó wá sọ ó ní wàlà abdu bayna rida wal-ghadab kéèyàn ṣe déédé kó ní déédé nígbà tó máa ń yọnu sí nǹkan àtìgbà tó bá ń bínú ọ láìkì ṣe sí ìyàwó rẹ kan kò túmọ̀ sí pé kó o fẹ́ tọ́ rẹ̀ dùn tó o bá fi dùn aburú ńlá ni ọ wá fẹ́ràn ọ̀kan kò túmọ̀ sí pé ọ fẹ́ràn ọ̀kan kò túmọ̀ sí pé kó o wá ṣàbòsí kó o wá fi nǹkan kan tó o fún kejì kó o fi kẹ ewu ni láti ní ayin sísà wa tó send message wa the other time wípé ọkọ òun ó ṣe àwọ kejì ó pín orin láàárín àwọn ṣùgbọ́n ó máa ń forun yẹn dun ìyàwó kìí tẹ́ sọ pé ìyálé ìyàwó ìyàwó òun ó ní jojúmọ́ ọ̀dọ̀ òun ni ó fẹ́ wà ó lọ sọ fún wípé ẹ wá ẹ̀tọ́ ni eléyìí náà o ò nífẹ̀ẹ́ yín ó ò dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ ẹ wá jìyà torí tòun níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà ẹ máa pín kínní bó ṣe ẹ kẹ́ ẹ pín olóní kó fòun lẹ̀ búrọ́dà dẹ̀ ló náà ẹ̀rí wo làwọn lè kó fún un tí ó fi páyọ̀ ọlọ́run ọba tó rò pé yọ páyọ̀ ọlọ́run ọba tó bá rẹ̀ rì jazakallahu khair bó ṣe kí ẹni tó lágbọ́ yóò ṣe nìyẹn sàbẹ̀ ẹ̀ torí bí ìyá rẹ̀ ṣe ń ṣe ó láìkì ìyá rẹ̀ ó láìkì ìyá ọ̀kan nínú àwọn ìyàwó yẹn ó wá fẹ́ tìtorí yẹn kó fún àwọn ọmọ ọ̀kan nínú àwọn ọmọ tí ìyàwó yẹn bí ó fẹ́ ṣe nǹkan wo ìyàtọ̀ wọn o èyí tó fẹ́ fún òun yìí jẹ́ àlọ́síwájú aṣáájú ẹ̀dá sọ́lá ọ̀sọ́lá ṣó lẹ́tọ̀ọ́ kó o fọ́mọ òun kó o má fa àwọn ọmọ yòókù ṣé mọ̀ pé ìfẹ́ tí máa ń tọ́yàn sọ́nà lọ sínú àlìjánà lélẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ká fẹ́ ran ọkọ wa nù bẹ́ẹ̀ ṣe fẹ́ ká fẹ́ ran àwọn ìyàwó wa náà nìyẹn ni wọ́n fi kóra àwọn déwájú òjì sọ́nà sọ́lá ọ̀sọ́lá oníkójìṣẹ́ lásán àṣálà ń bá òun jẹ́rìí sí òun fẹ́ fún lágbájá ní nǹkan báyìí nínú àwọn nǹkan òun òjíṣẹ́ lásán àṣálà ń dẹ̀ béèrè ó ní ṣé gbogbo àwọn ọmọ rẹ yòókù náà ló fẹ́ fún nírú nǹkan báyìí ó ní rárá kò ní purọ́ fójìṣẹ́ lásán àṣálà ló fi jẹ́ pé irọ́ a gbọ́dọ̀ ṣe násábà rẹ̀ sí ọ̀kánkán nínú àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlá ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn àfa aládé tí wọ́n ní kulluhum àdó onídéédé gbogbo wọn wọ́n sọ ní kéde pé báyìí ní nǹkan báyìí rí ó ní rárá òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlá ó kóra rẹ̀ lọ wájú ó lọ wẹ́lómi tí ó bọ̀ jẹ́rìí èké èmi jẹ́rìí sórí àbòsí. هذا هو الشاهد tó túmọ̀ sí pé kí ni n tó fẹ́ ṣeun àbòsí ni bàbá rẹ̀ ń ṣàbòsí tóun náà bá wá lóun ó do gbangba láká níwájú bàbá òun kí lóun náà ṣeun àbòsí <laughs> tọ́lọ̀ ọba mú bàbá rẹ̀ kò ní ṣèṣe jù rẹ̀ o yóò jẹ tí ọba ṣọ́ra yóò jẹ ìyà méjèèjì ń pọ̀ mọ́ra wọn torí kìí ṣe bó ṣe yẹ kó ṣe nìyẹn ní tí ìbá ṣe ni kó mójútó bàbá òun dáadáa bó ṣe yẹ kó mójútó kó wá fìyẹn ṣe wá sí fún bàbá só ti yẹ báyìí nísìn kó má sọ pé wọ́n ràn án ró lára bàbá òbí ò ṣe é rán ró lára wọn adìẹ dàmí lóògùn nù máa fọ lẹ́yìn kìí ṣe pẹ̀lú bàbá kìí ṣe pẹ̀lú olórí ló jẹ́ yí pé àwọn olórí wọn ò ṣẹ̀tọ́ tí wọ́n yẹ kí wọ́n ṣe káà náà wá sọ pé rárá ẹ jẹ́ ká dàrú pẹ̀lú wọn kárìjà nù ewu ni tó bá pààyàn ọ̀pá lásán ni kò sí ní ọ̀sẹ̀lẹ̀ sí tí bàbá bá pa ọmọ rẹ̀ àní ránró àní gbadíyà lọ́dọ̀ bàbá. ibi tẹ́tọ́ yẹn tó lágbára dé lórí fún òbí lórí ọmọ rẹ̀ so kó tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó bẹ lọ́run fún bàbá rẹ̀ kó dẹ̀ ṣe ìgbìyànjú tó lè ṣe láti fi wojú rẹ̀ Ọlọ́run ba kó dẹ̀ kó ṣe dáadáa kó má sọ pé wọn ràn ró. ìbéèrè mi kejì. Eh, general election bó ṣe ń approach. general election. general election. election bó ṣe ń approach yìí so mo fẹ́ béèrè kí ni stance Islam lórí kéèyàn fòtì nítorí ó pọ̀ náà ọmọ ìyá tí wọ́n wò ó pé Islamically is not allowed káwọn participate inú ó pọ̀ bẹ́ẹ̀. democratia yìí ṣe ọ̀nà wa ọ̀yàpá sọ́nà wa but a ní ọ̀nà míì tí wọ́n ń fi yan olórí ilé wa lórí nísìn ntí olórí ó ṣe láwùjọ tó yanjú ó fẹ́ lè mọ́ sí lórí irú rẹ̀ ṣe látara bẹ́ẹ̀ àwọn àǹfààní àgbọ́dọ̀ káwọ́rọ̀ but àgbọ́dọ̀ dìbò torí ìfẹ́ ẹnu ká wá ẹni tó yí pé a mọ̀ pé eléyìí oṣù òdodo. yóò dẹ̀ ṣètò èyí wọ́n jẹ́ ta'awun 'ala al-birri wa taqwa àádì tí anybody bá wá dìbò tó torí pé òun náà fẹ́ rí pé tó ń tán bá dépò wọ́n fòun sípò kan òun náà rí múra jẹ ó dẹ̀ mọ̀ yìí pé ẹ kódà bọ́ ẹ pé ẹni tó yàn ni ó ti ṣe fẹ́ẹ́ ó ti ṣèfẹ́ nu ntí ó rin ilẹ̀ nínú ntí gbogbo àwọn àfáà súnà tí wọ́n sọ nù wípé alẹ́ dìbò bọ̀dìkádì pẹ̀lú ìpáyà ọlọ́run ọba káwọ́ ẹni tí ó jẹ́ pé ń jọ gbẹ̀ǹdẹ̀ alkiyama tọba adẹ́dà bá bi á léèrè pé kí ló dé tó fi dìbò fún lágbájá á rí ẹ̀rí mú wá níwájú ọba adẹ́dà bọ̀ pé ká káwọ́rọ̀ yẹn àwọn àfààní ewu tí ń bẹ́ ń bẹ́ ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí tí wọ́n káwọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n ń kábàámọ̀ rẹ̀ dè ní so àní káwọ́rọ̀ but àní ṣe bí wọ́n ṣe ń ṣe àwọn ó ṣe pẹ̀lú páyà lọ́wọ́n ọba àwọn ẹni tó jẹ́ pé ẹni yìí torí wípé ó jẹ́ ni ire ni kò ní jẹ́ ni tí ó jàǹbá àmàna khalas tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n gíìbù fata ẹ má dìbò ẹ má ṣe pinni ni ọ̀gọ̀rọ̀ wọn ọmọdé ni wọ́n ọ̀rọ̀ ńlá báyìí àwọn àgbààfà ni wọ́n sọ kì í ṣe ọ̀rọ̀ ẹmọdé náà. náà asalaamualeykum. wa aleykum salaam. ìbéèrè kan tí àwọn obìnrin béèrè mo fẹ́ kẹ́ bá mi clear dáadáa. so wọ́n béèrè pé eh, nǹkan ṣeré ọmọdé tó wà ní ara obìnrin pé ṣé ọkùnrin náà lè fi ṣeré. nǹkan ìṣeré ọmọdé bíi kí ni. nǹkan oúnjẹ ọmọdé oúnjẹ ọmọdé. oúnjẹ ọmọ náà ok. oúnjẹ ọmọ náà pé sọkùnrin náà lè fi ṣeré. ẹ wá dàpọ̀ ọkùnrin náà lè fi ṣeré. bẹ́ẹ̀ èmi yẹn béèrè ni pé kọ́mọ̀jẹ́ pé ọkùnrin ó fi ṣeré bíi pé à ń gbẹnu sí i. tó bá gbẹ́nu sí kò sí tó ṣe kó gbẹ́nu sí kó kọfà kọfà kò sí tó kọ. <laughs> ntí wọ́n ń béèrè gangan nù ntí mo dẹ̀ tó sí ó yé àwọn tí wọ́n gba èsì àpẹtẹ ọkọ bó ṣe láwùn barakallah fi náà ara rẹ ní gbogbo ẹ̀ kò tí wọn ò lè fi ṣeré láàrin ara wọn síra wọn but wọn gbọ́dọ̀ wọlé tọra wọn lọ́nà tí ọba adẹ́dá ọ̀ lọ́wọ́ sí ṣùgbọ́n gbogbo nǹkan yòókù ọlọ́run ṣiṣẹ́tọ́ ibi tí àwọn àfáà ti fọ̀rọ̀jomi tó rọ ọ̀rọ̀ ó ní wípé ṣé wọ́n lè gbẹ́nu sí abẹ́ ara wọn àwọn àfáà kan sọ pé kò sí tó kọ̀ but àrínú àwọn àfáà wa tán sọ pé kèé ṣèṣe sí wa àwọn ẹranko láàmọ̀ tí wọ́n ń ṣe nígbà tó di wípé àwa náà ń kọ́ṣe àwọn tí ìṣara wa nírú nǹkan bá ń fẹ́ máa ṣẹlẹ̀ so ká má ṣe tí ó jọ ti àwọn tí ìṣara wa náà pé nǹkan oúnjẹ ọmọ wa káwa náà máa bá a gẹ́gẹ́ pé ká máa bá a jẹ́ torí kò lè jó oúnjẹ fáwa eré ló jẹ́ fáwọn àbọ̀ tó ń jẹ torí kò lè yó wa kò lè yó wa kò lè fún wa ní nǹkan kan ju wípé ìgbádùn ti wípé afẹ́ bá ṣeré lọ náà. Assalamu alaikum warahmatullahi wa alaikum salam alájà àdìpẹ́ sàn. náà torí bá a ṣe fẹ́ jẹ gbádùn ọ̀ranyàn náà ni ká fún ìyàwó náà ní gbádùn ẹni tó bá jẹ gbádùn tíyàwó rẹ̀ ò rí gbádùn jẹ alábòsí nínú ìbára wọn ṣe nínú ọ̀nà tí wọ́n dẹ̀ tí gbádùn tí wọ́n fi yá ó ní bíbá wọn ṣeré níbẹ̀ yẹn tó ti yé báyìí nìsín ìyún náà wà nínú tí ìgbádùn tí wọ́n fi yá náà so ni àwọn afáàfin sọ pé rárá wọ́n lè kò sí tí kò sí tó kàn nínú àwọn ta ti máa ń gbọ́ ni wípé ẹni tí èèyàn bá mu mm, ọyàn ọyàn rẹ̀ èrò lẹ́tọ̀ọ́ sí mọ́. ìyẹn tí ń gbà tí ọyàn yẹn lè jó ń jẹ ni mo fi kún fún ọ nígbà yẹn wípé nígbà tá à ń sọ̀rọ̀ nísìnyí wípé kò lè jó ń jẹ fún ọkọ nǹkan àṣeré ni kìí sóúnjẹ torí kò lè jẹ kò lè yó kò lè ṣe nǹkan kan fún ṣùgbọ́n nǹkan àṣeré ni èétọ́ jẹ́ èèwọ̀ nígbà tí ọmọ yẹn bá sì lè fi ṣe oúnjẹ ni masalan gbà tí ọmọ ò tí ì yàn ó sì mú yàn ọba ń kígbe ẹnìkan wá mú tó wà nítòsí ó lè jẹ́ mọ̀lẹ́bí ó lè má jẹ́ mọ̀lẹ́bí ó wá fún lọ́yàn rẹ̀ tàbí mọ́sálẹ̀ a rí obìnrin ọyàn rẹ̀ ò tètè jáde wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú ọyàn ò tí ì jáde. a wá rí nínú àwọn mọ̀lẹ́bí ń bẹ tí wọ́n ọyàn wọn lè jáde wọ́n fún lọ́yàn tó ti yé bá ní a gbọ́dọ̀ ṣà ẹ̀yìn náà àwọn tí wọ́n fún lọ́yàn yẹn ẹ̀yìn wà pàmísìbò nígbà ọyàn tó sọ di èèwọ̀ ni ọyàn tó jẹ́ pé àsìkò tí oúnjẹ ó lè jẹ oúnjẹ fún ẹni tó mú yẹn ló mú òun ni èèwọ̀ eléyìí dẹ̀ ẹni tó ti baálé tó yẹ kó ń lo gbé obìnrin sílẹ̀ náà kò lè kò lè yóò fine na yá ṣe fún àfikún ọ̀rọ̀ tẹ̀sọ̀ ẹ̀sà um, obìnrin tó bá tọ́mọ tán bẹ́ẹ̀ni ó máa tó bá fẹ́ tó bá fọmọ lẹ́yìn ọmọ èèyàn sì máa ń sẹ̀ bẹ́ẹ̀ni láti ọkùnrin bẹ́ẹ̀ dá dúró bẹ́ẹ̀ni um, àwọn dókítà máa ń dẹ̀ ń wá ẹni tó yẹ pé bí ó lè ó lè bá fà á ọkọ náà wá ní òun òun ká má gbé lọ síta ọ wá ní kóhun kúkú bá fà á kóhun bá fà á tàn kí ló wá ṣẹlẹ̀ pé ṣé ó lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kò sí ní dọ́kọ̀ kò sí ní dọ́kọ̀. Oh, ìbéèrè tèmi ni pé lórí mọ́ṣáláṣí wa ni. mo dẹ̀bi fítínà kan wà nínú mọ́ṣáláṣí wa tó yẹ pé ẹnìkan tó jẹ́ kọrin yó ó máa wọ inú mọ́ṣáláṣí wa láti lọ ṣègbọ̀nsẹ̀ ó máa lọ tọ́lẹ̀tì masjid. ó máa lọ ẹ̀ ó máa lọ tọ̀ nǹkan tó wá fà ni pé mo dẹ̀bi pé àwọn yẹn wá ṣàkíyèsí ẹ̀ látara ibẹ̀ wọ́n wá ṣe kọ́mítì ìbátan ṣe kọ́mítì wọ́n wá wò pé nǹkan tó wọ́n ti wá sọ fún un àwa náà ti sọ fún un. sọ fún un pé kí ni. pé kó máa wọ ẹ̀bẹ̀ láti lọ. ṣé bí ilé ìgbọ̀nsẹ̀ ni. ó ó èèyàn máa gbanú mọ́ṣáláṣí yẹn wọ inú ilé ìgbọ̀nsẹ̀ yẹn. owó fi mọ́ṣáláṣí sójú ọ̀nà. ẹ bẹ́ẹ̀ ni. torí ntẹ́ ẹ bá fẹ́ kọ̀ fún ẹ jẹ́ kó ní ẹ̀rí nínú òfin ẹ̀sìn. mùsùlùmí gan gbọ́dọ̀ fi mọ́ṣáláṣí sójú ọ̀nà ló fi jẹ́ pé tá a bá fẹ́ wọ̀ ọ́ ká lálùwàlá ká múra ká méjì wá láti fi sálámà so nílé ta nílé allah subhanahu wa ta'ala n ta dẹ̀ lè fi kí oníkíni ìbárakallahu fi so ti yé báyìí nísìnyí kò sórí ẹni tí ì ṣe mùsùlùmí wá ń kọjá buka ó ní bùkátà sí láti kọjá kìí ṣe pé sọmọ́sáàsì dojú ọ̀nà tó ń gbà lọ bìkan so ti yé báyìí nísìnyí kò sí ní tó kàn opportunity ni fún yín láti fajú rẹ̀ mára láti pèsè sìn ẹ́ kí ló dé òun fẹ́ gbọ́n sẹ́ni ẹ̀tú kọ́kọ́rọ́ yìí lọ ibẹ̀ ẹni kò lọ sóti yé báyìí nìsín láti fi fà mára torí ntí ọ̀yàyà àti ìfẹ́ tí máa ń pè jáde nǹkan mi ìgbẹ̀jú mi tó ṣe lè má pè jáde ní ìbára tí wá léde lárúbáwá pé bil ihsan to starve the harahim pẹ̀lú ṣe dáadáa ó sọ ẹrú dọmọ ní ìsìn pé àṣẹ lágbájá ni tó bá ti jẹ́ pé lágbájá mo yọ̀ǹda torí pé kí ni dáadáa tó ti ṣe síwájú sí i Islam ò fi gbà ká jẹ́ alájẹfẹnulọlẹ̀ bí adìẹ ó ní sọ wípé ẹ ọlọ́run ló rán torí wọn ọlọ́run ló ti islam ọ̀fà èèyàn lẹ̀ masalan arákùnrin kan máa ń bú òjíṣẹ́ ńlá ara ọ̀sọ́lá ọwọ́ wa tẹ̀ wọ́n wá mú masjid wọ́n so mọ́lẹ̀ ní gbàtó òjíṣẹ́ ó ní ẹtú ẹfun lóúnjẹ wọ́n fún un lóúnjẹ wọ́n fún un ní gbogbo ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ tán wọ́n tọ́jú ẹ̀ dáadáa òjíṣẹ́ náà sọ́nà wa ní kó gba Islam ó ní rárá mi ìgbà òjíṣẹ́ náà sọ́nà ní ok tó o ti fẹ́ máa lọ ó lóun ti fẹ́ máa lọ ẹ túlẹ̀ ẹ jẹ́ ọ máa lọ. ṣé gbogbo ohun tí wọ́n ti ṣe sí i fún yìí tó jíṣẹ́ náà sọ́nà ṣé o rò pé yóò lọ lásán. ọkàn ò léegun ọwọ́ adójú ọ̀nà ó bá bú sẹ́kún ó ti rìn jìnnà ó bú sẹ́kún ọwọ́ àgbà slam, ọwọ́ fi ewì larabawa bọnu wípé òun ò ríru mọ́mọ́ pẹ̀lú gbogbo tó ń ṣe ọwọ́ á láti díìl pẹ̀lú òun ara ń tẹ́sẹ̀ sóhun òun jẹ́rìí sí pé kò sí tó tó àti pé sallallahu alaihi ó wá padà wá ó ní mi ìfẹ́ gbà sílámù torí gbogbo dáadáa tó ṣe sí mi ni mo fẹ́ ní conviction kí n tó gbà sílámù mo ti gbà báyìí so di yé báyìí nìsín so ó ń wá sí mọ́ṣáláṣí ó fẹ́ wá ó ní bùkátà adẹ̀ni tí ó fi gbọ́ bùkátà yìí. ó wá bí fitinà débi pé wọ́n wá ti mọ́ṣáláṣí wọ́n ti mọ́ṣáláṣí àbí wọ́n ti ti ilé ẹ̀gbẹ́. wọ́n ti mọ́ṣáláṣí gangan. kí ló dé kí ni kí ni àlàkà láàrin méjèèjì. nítorí pé ó ń kọjá. wọ́n ti mọ́ṣáláṣí torí kọ́ mọ́ bàárà yìí kọjá lọ́tọ̀ àjẹ́ náà wọ́n wá wò pé torí pé táwọn sílẹ̀ ló fi ráàyè kọ́ wá ń lò. kọ̀ wá ní kéékòó kéésàn nìyẹn nìkan ló máa àfẹ́ẹ̀tì ó máa affect àwọn mùsùlùmí náà gbàtà bá ní bùkátà sí láti fẹ́ gbọ̀nsẹ̀ àbọ̀ bẹ́ẹ̀ ṣe kínní òde mọ́ṣáláṣí ó di gbọ́n yín mọ́ mọ àwọn èèyàn tí wọ́n yàgbé ara látara bẹ́ẹ̀ ó ń lé mọ́sídìí bọ̀ ni mùsùlùmí lọ náà ó ń lé bọ̀ ní ìgbẹ́ kó wo ṣe kàdá àlàájà ó dé mọ́sídìí bá ó di gbọ́n yín ó dẹ̀ ti balẹ̀ ọmọ pé kò dẹ̀ mọ́ ní ọ̀wọ́ kọ́mẹ́ni ọ̀wọ̀ àbẹ́sọ́nà àtọ́là sọ pé tọ́ba ti ń sígínà yẹn gan kásì rún lẹ̀ ó ní lásọ̀láta bihadro ti ta'am wọlá wọ̀wọ̀ yudáfi wọlé kọ̀pọ̀tàn tọ́ba ti di pé títà either number one àbí number two ó fẹ́ mọ disturb mọ́ sọ pé jẹ́ ń sáré kírun náà tó rárá lọ gbọ́ bùkátà yẹn náà. so. náà títí náà tó wá bí ni pé. Hmm. Ah, àbọ̀ọ́fà fitinẹ̀ ni. bó ṣe wá ń bí ni pé nísìn àwọn èèyàn tó ń pín kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí ẹ̀ lé wọn ò síbẹ̀ lásìkò zuri wọn ò lè ṣí mọ́ṣáláṣí á sì máa fẹ́ wọlé báyìí. sórí problem tó wà bẹ́ẹ̀ fitinà kan ìmọ̀ bí kejì náà ìbéèrè tí mo kọ́kọ́ béèrè náà nù ṣé èèwọ̀ ni fún mùsùlùmí kèfèrí pé kó wọ masjid ṣé èèwọ̀ ni. wọ́n mú issues wà láyé òjíṣẹ́ lásìlàlásà wọ́n wà bá nínú mọ́ṣáláṣí wọ́n ní ya Rasulullah torí olódodo ni wọ́n mọ̀ sí òun ní ó lè bá wọn yẹn ju ọ̀rọ̀ adẹ̀bí nínú àwọn mọ̀sájìdì tí wọ́n dúró nídùú súnà ń sìn gan kèfèrí méjì ń bára wọn fa wàhálà wọ́n wá ní alábòsí ni gbogbo yín wọ́n ń sọ fún ara wọn ẹ̀jẹ̀ àlọ́sọ́dọ̀ àfa àfọ́ níbo ni wọ́n ti fẹ́ rà sá nínú masjid ni wọ́n kírun tán ni àwọn èèyàn ti ń wò pé àwọn òlélé nǹkan kan wọ́n de ìgbàanu wọn tí wọ́n ń dè o wọ́n lè dé wọ́n kọ́kọ́ wò akínyó wọ́n ní akẹ́yìn náà ìmáàmù là ń fẹ́ abẹ́ráàmù ìmáàmù ni wọ́n ní ókè kí ló ṣẹlẹ̀ nǹkan ẹ lágbára ló ṣe báyìí sóhun ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó gbogbo wọn rojọ́ wọn àwọn ìjọba nǹkan wò ọ̀ràn báyìí òjíṣẹ́ lásán àṣìlá kí ló ṣẹlẹ̀ ìgbà táwọn yẹ̀wúdí ń ṣe fàǹfà láàrin ara wọn ègégé ọ̀rọ̀ yẹn wà nínú sọ̀yí Bukhari but ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú Sunan Abu Dawud wọ́n ní Abul Qasim baba Qasim sallallahu alayhi wọ́n lòun ní ó lè bá wọn yẹn ju ọ̀rọ̀ yìí ṣé ká kúkú pè wá torí wípé dáadáa ni òjíṣẹ́ náà sẹ́nàmù kò ní ẹni so ńgbà wọn tó débẹ̀ wọ́n gbé tìmùtìmù wọ́n ní ẹni ire ni ọ́ alákànlé ni ọ́ ó jókòó lẹ̀ lásán tìmùtìmù ní jókòó lé lórí òjíṣẹ́ náà sẹ́nàmù bá jókòó lé lórí báyìí báyìí báyìí báyìí báyìí òjíṣẹ́ náà àzúlá ni ó ń bẹnu tíra yìí wọ́n bá gbé tíra wọn wá ẹni tó máa kà pé kí wọ́n kà nígbà wọn gbé tíra wọn fójíṣẹ́ náà sọ̀lá àlọ́ sọ́lá pé kò tẹ̀ gbàdání kó gbé fẹ́ni tí ó kà òjíṣẹ́ náà sọ̀lá sọ́lá dìde lórí tìmùtìmù yẹn ó ní mo jẹ́rìí sí wípé tíra ọba adẹ́dá ni o torí pé wọn ò fi kọ̀tà sáwọ̀ ń bẹ̀ wọ́n wá dìde lórí tìmùtìmù wọ́n wá gbé lébi tìmùtìmù ó kó lórí tìmù pé ibi tó ga ibi àpọ́nlé ló ká fi sí wọn ò tí kò lè ti Quran bó ṣe wà nínú. ní àwọn afáàtì fa ọ̀rọ̀ yọ pé tí wọ́n bá fi ṣe báwọn fún tírà tí ò pé èé tí ó wá pé èwo nìyẹn Al-Qur'ani Karim so a gbọ́dọ̀ kan gbé jùlẹ̀ lásán a gbé síbi ọ̀wọ́ ni òun ló ń bí wípé tá a bá fẹ́ kà á àwọn ibi kíní folders nǹkan tí wọ́n sẹ́yìn pé ká má gbélé lásán ká gbé lérí ẹ̀ nítorí àwọn wọ̀nyẹn nìyẹn so ẹni wa tí àwọn kiri ó ti wọ́n wá bá bẹ̀ ó lè ṣàlàyé fún wọn ó ṣe gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ tí a máa ti náà ni mo fi láìkì ẹ̀sìn yìí gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe àwọn èèyàn àwọn ò ní ṣe bẹ́ẹ̀ fáwọn so níbẹ̀ ni ìmáàmù ti seize opportunity pé ló fi jẹ́ pé ó yẹ kí ẹ wá ṣẹ̀sìn wa yìí ó gbọ́dọ̀ yẹ kó lọ lásán ó ṣàlàyé fún ó ṣe gbogbo àwọn àlàyé fún ó ṣàlàyé fún nínú àna ọba adẹ́ta ní àárí nínú wọn tó lọ gbà Islam later so that year good opportunity ní that year kìí ṣe mufti má sọ̀rọ̀ ààrẹ di mufti tó ọmọ rárá any opportunity tó o bá rí láti fa ọmọlàkejì láti wá ṣoríire látara rẹ lòó ó lè jẹ́ obìnrin ó lè jẹ́ a rí nínú àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ ọmọbìnrin ní bùkátà ó sponsor rẹ̀ kò dé béèrè kankan lọ́wọ́ rẹ̀ fúnra ọmọbìnrin yẹn ló kọnu sí pé òun fẹ́ kó fẹ́ òun ó dẹ̀ nira ah, òun ọ̀bẹ wọ́kọ gbogbo ń ń ṣe òun ò ṣe torí pé kóun fi fẹ́ tàbí kóun fi take advantage ẹ̀ òun ṣe ni láti fi ràn ẹ́ lọ́wọ́ torí wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ẹ́ ẹ̀sìn wa wọ́n fẹ́ káràn gbogbo ẹni tó bá wà nínú òkè ìṣòro káràn lọ́wọ́ ó ṣe sábà àbí tọmọbìnrin fi gbà Islam ọmọkùnrin mùsùlùmí lọ́ba wọ́kọ títí dì sí ó sì ń dá sí iṣu wọn tí iṣu bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ara àfà ẹ̀já béèrè lọ́wọ́ àwọn àfà ẹ̀já ṣe báyìí ṣe báyìí ṣe báyìí so Muslim bá a ṣe rí nìyẹn ẹni tó jẹ́ wípé tí anybody bá come contact pẹ̀lú wa yọ sàlámà fọba adẹ́dà so any opportunity tí a bá rí bẹ́ẹ̀ á fi fàmára ni nísìn wọ́n mú fìtínà wá fìtínà kínni wọ́n kèfèrí ni wọ́n ní wọ́n ń kọ́ di fún tẹ́lẹ̀ ta ni wọ́n ń kọ́ di fún nìsín láti lọ mọ́ṣáláṣí mùsùlùmí gba bá ń ti mọ́ṣáláṣí <laughs> mùsùlùmí àwọn aláìmọ̀kankan tí wọ́n sọ wá ní wọ́n ti ní Saudi náà ṣé kèfèrí kan ó ṣé kèfèrí wà mbẹ́ ibi tí wọ́n ti ń Saudi kan ṣé wọ́n sí tọ́lẹ̀tì lẹ̀ wọ́n sí tọ́lẹ̀tì lẹ̀ wọ́n lè ti masajid but wọ́n ti tọ́lẹ̀tì lẹ̀ tí wọ́n bá ti masjid gan opportunity wà pé kó o ṣí kó o wọ masjid anytime but wọ́n pàdé àwọn kan wà tí wọ́n mójútó wọ́n wù fọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ ìpè torí káwọn èèyàn máa kí wọ́n máa jí nǹkan torí àwọn èèyàn gbádà <laughs> ọbẹ̀ lọ ra kùránì ní mọ́ṣáláṣí jímọ̀ gbogbo kùránì tẹ̀ ń kó bẹ̀ mọ́ṣáláṣí inú kùránì inú kàábà tí wọ́n ti jẹ̀ ló ń tẹ̀ wípé pínpín lọ́fẹ̀ẹ́ ni o ẹ má ta o ni àwọn èèyàn kó wá sí mọ́ṣáláṣí jímọ̀ tí wọ́n ń tà. <laughs> ọ̀gá mi ní níbo wọ́n ti rí mo ni ò mọ̀ ó ní ọgbọ́dọ̀ ni mo ṣe fẹ́ ni mo ní ni èmi náà rí wọ́n kọ́ lílà wọ́n jáàna láyùbá wọ́n lẹ̀ mọ́ lára wọ́n dẹ̀ kó wa wọ́n dẹ̀ wọ́n ń ta ní mọ́sáàsì tí ọkàn naira. omi one thousand one thousand tó wọ́n tẹ̀yẹ ó ó bóòsì sọ pé gbogbo nǹkan tí wọ́n bá ṣe ní lọ́dọ̀ ń bẹ bìjàlálà ni wọ́n ṣe ń tọ́ pé tí wọ́n náà bá rí bá wọ́n pé àá ah, ah, irí printing wò lélẹ̀ ẹ wọ́n dẹ̀ ń tà ṣé wọ́n sọ pé torí yẹn ká mọ́ kókó lánìí wàá bí mọ́ olúkàlùkù ó ṣe tiẹ̀ fọlọ́ so kí wọ́n má ti masjid ọ̀rọ̀ èdè à ń sọ̀rọ̀ náà ó tún ní ìwé wà ní. <laughs> Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam, kí alábà sọ ní ẹ̀sán dáadáa. Okay. Okay. arábìnrin wa tí wọ́n sọ pé opó ni ó dẹ̀ láwọn ọmọ òrukàn lákàtà rẹ̀ torí àwọn ń bẹ̀rù wípé kí wọ́n má dáye tó pọ̀ wọ́n wà di pé àwọn èèyàn ò wọ́n ní 15,000 naira tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. a padà wò wípé kò ní less than two fifty thousand naira ẹ̀rọ ọlọ́run ọba kan ti fi five thousand yìí pé kóun tẹ̀ fi tòun ṣẹ́wọ́ náà ó jẹ́ fifteen àbí ẹlòmíì náà sẹ́ndì ten thousand tó fi jẹ́ pé ó jẹ́ fifteen <laughs> tá a bá ní ká wo tiẹ̀ a rò pé fifteen yìí asọ́lámù alẹ́kùn bọ́ sáàmà ẹni tí nǹkan bá ń ṣe. kèé ọba ẹlẹ́dàá rẹ̀ fi ṣẹ̀gbáǹpù fún wa ó ní ẹni tí ó gbẹ̀yìn wàlìjá náà ń ọba jáde nínú iná tán kọ́lọ́run má ká kọ́kọ́ wọná ká tó wàlìjá náà. a ní ọba adẹ́dà kèé náà gangan tó òun ó tẹ̀ ti kúrò nínú ìyá yìí kọ́sà rọra fi hàn síbẹ̀ ọba adẹ́dẹ́ ó bi léèrè tá a bá fi ọ síbẹ̀ ṣé kò sí òní tọrọ nǹkan mímọ́ ó lóun ò ní tọrọ nǹkan mímọ́ gbọ́ ọba adé ibi ìbòjì yẹn á ní ẹ̀bá dẹ̀ yẹ kóun ó tún súnmọ́jú kóun ó tún lọ sí ibẹ̀ yẹn tá a bá fi ọ síbẹ̀ kò sí nǹkan mi tó béèrè mọ́ yóò búra gan yìí pé òun ò ní kò sí nǹkan mi tó ń fẹ́ béèrè mọ́ tọ́ba tún débẹ̀ <laughs> yàlà ọmọ pé oníkẹ́ni ọ ọba tún jẹ́ kí n tún ọ̀nà èdè ènìyàn bó ṣe rí láyé náà ni ó rí lọ́mù alimi mazid ní gbogbo gbà so di eba ẹni sìn ṣé ẹ̀dá tí ń ṣe bá ń fún ọba tó dáa àti ṣe bá ń fún ẹ̀hẹ́n láwọn kékeré ni fifteen ò lè ká nǹkan kan two fifty yẹn gan ah wọ́n fi ṣe kínní ni a ti rí fifteen but two fifty là ń lọ ẹni tí ọba adẹ́dà bá bùn kó torí ọlọ́run ọba kọba dá sí i kọba adẹ́dà kọ́mọ yọwọ́ lọ́rọ̀ ẹnìkankan nu gbogbo wa naam kí wọ́n rí Abu Khadija naam wa na ukamilu ishirin inshallah. Hmm. naam hayakumullah. so inshallah títí next Sunday kọ́lọ́run bá jẹ́ kó pé so that kí wọ́n fi kó lé lọ́wọ́ inshallah. Okay, inshallah. Now. Asalaamu alaykum. Wa aleykum salaam. Jazakumullah khair. Wa rahmatulah. Ah, ọmọ ìyá kan ni ó ní ìbéèrè yẹn bọ̀ wọ́n sí bíbá yìí. Sọ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní àwọn gbọ́ kunut kan lọ. Àwọn jẹ́ kí ni? Kunut kunut. Àwọn gbọ́ kunut lọ wọ́n ń ka kùnút àwọn one thirty six so ẹni tó wá ń ka kùnút yẹn wọ́n débì kan wọ́n sọ pé wala taj'alna minal qanitin. wala taj'alna minal qanitin. qanitin. náà pé kò wá yé àwọn so mo á ní pé tí n bá ti dé halcon ṣáàlà máa bá wọn. ọba adẹ́dàá ní la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an. tóun ń gbà lérò ni pé má ṣe alẹ́ tí ó ajá kan mú náà kẹ́ mm. <laughs> ti parí <laughs> àwọn ọmọ o <laughs> ibi tí a ti mú kọ́ba dẹ́dà fi ṣe sábàbí oríire fún aláyé bí àti gbangba ọjọ́ ibi tá a bá kù sí kọ́ba dẹ́dà kó forí wá kọ́ba àpáná ibi dí àdè ṣètàn kọ́ba rẹ̀ gbogbo àwọn tí látara gíga wọn islam ó ti mókè kọba dẹ́dà jẹ́ kí wọ́n ga àwọn tó yẹ pé látara mímókè wọn yóò kó bá ẹ̀sìn islam kọba dẹ́dà kọba rẹ̀ wọ́n lẹ̀ subhanahu wa ta'ala bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد نعم múra wálé ní ní last week